ajoko omirna anatawa bọcali manata alamamin nítorí pé ẹ̀sìn islam pa wá láti ká tẹríba fẹ́ni tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìtẹríba nìyẹn o kì í ṣe pé ẹ máa kúnlẹ̀ ẹ máa dọ̀bálẹ̀ o tọ́ ara afa rẹ̀ tà ẹ̀rọ afa ti bọ́ bàtà láti máìlì kan ó sì fìlà. yóò tún yọ aago lọ́wọ́ báwo lèmi yóò ti fa aago sọ́wọ́ tí ṣé wùmí tún fa aago sọ́wọ́ ẹgbọ́n nǹkan mẹ́ gbogbo orí ilé náà gbogbo gùlù tí ò ní tuma. akpawalasẹ kájẹnijọ ma sẹri ba fẹn tan kẹ kọlọ dọ rẹ Ibn Abbas radiyallahu anhuma bó ti ṣe karabata tó tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n tó jẹ́ ọmọ àbúrò bàbá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam orí Zayd ibn Thabit radiyallahu anhu tí ń bẹ lórí ràkúnmí rẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó sì lọ gbá ìjánu ràkúnmí Zayd ibn Thabit ọgbàmú ẹnfin fàá lọ ibn Thabit ni má ti ṣe yabna ami rasulillahi sallallahu alayhi wa sallam ìwọ ọmọ àbúrò bàbá anabi sallallahu alayhi wa sallam dákun torí tọlọ má fira rẹ wọlé fún mi ọwọ kọ́ bá fa ìjánu rà fún mi ó ní fira ẹni wọlé ni má fira rẹ wọlé fún mi. abdullahi bin abbas wa sọ yìí pé hakadha umirna an naf'ala bi ulama'ina báyìí ni wọ́n pa wá láti máa ṣe fáwọn olùmọ̀ báyìí ni wọ́n pa wá láti máa ṣe fáwọn olùmọ̀ ẹ dákun sẹ́bùnà abbas láláì màkàn ni yìí sẹ́ láì màkàn ni àmì tó bá ti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ olùkọ́ rẹ̀ ni wọ́n ní kọ́ pọ́nlé yẹsẹ̀ kórìí ọkàn máa lójú ni pé kí ni ebi wà á mọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni la oní hakadha umirna an naf'ala bi ulama'ina Ibn Abbas radiyallahu anhuma ó tún sọ fún wa yìí pé dhallaltu taliban fa'uzziztu matluba. ó ní mo fi ra mi wọ́lẹ̀ mo fi ra mi wọ́lẹ̀ nígbà tí mò ń wá mà mo padà wá dẹni tí wọ́n ń pánlé nígbà tí gbogbo èèyàn ń wá mà lọ́dọ̀ tèmi náà mo fi ra mi wọ́lẹ̀ nígbà tí mò ń wá mà mo wá dẹni tí gbogbo ayé ń pánlé nígbà tí wọ́n ń wá mà lọ́dọ̀ tèmi náà eléyìí pàtàkì kájà ni tó ṣe pé yọ lẹ́kọ̀ọ́ tẹríba Al-Ghazali ó ní la yunalu illa bit-tawadu'i wa ilqa'i as-sam' èèyàn lè nímà àyàfi pẹ̀lú tẹríba àti pẹ̀lú kéèyàn tẹ́tí wàá ní tẹríba fólùkọ́ rẹ̀ wàá sì tẹ́tí gbọ́n tí máa sọ. nínú tó tún jẹ́ ọ̀ràn yẹn lórí wa òun náà ní pé táàfì jẹ́nitọ́ lẹ́kọ̀ọ́ nídìí ẹ̀kọ́ tá a máa ń wá kájẹ́nitọ́ yẹ pé yọ́ máa wá ìmọ̀ yìí díẹ̀ díẹ̀ kìí ṣe pé gbogbo kí ó lọ́ọ́ gbàtà lójúmọ́ kan ọba kó afa àjòkò ọ ń sàlàyé rẹ̀ fún ọ bó ti ti ń parí báàbù kan ó tún dẹnu lé báàbù míì bó ti ń parí báàbù kan ó tún dẹnu lé báàbù míì kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìmọ̀ yẹn ó tètè sá lọ́mọ lọ́wọ́ nítorí pé man akhadha al-ilma jumlatan zahaba anhu al-ilmu jumla ẹni tó bá kọ́kọ́ ìmọ̀ lódìndí odindi náà ni mọ́ta fún agbọ́dọ̀ máa wá díẹ̀díẹ̀ bitadarruj tọba ti kọ́ ilé yìí tán tọba tún ṣe sáà ẹ ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báàbù mi kí wá sí pé gbogbo ẹni mo fẹ́ kọ́ tán lónìí ìdí nu tó fi jẹ́ pé ayé kájúkájúkájú tó bá sọ pé gbogbo màá lọ fẹ́ kọ́ tán ọwọ́ àwọn lọ́ọ́ fẹ́ kọ́ ilmu usul al-fiqh akramakallah kan mo sì fẹ́ ti kọ́ wà lọ́ọ́ bòmí ìdáhùn rẹ̀ wà lọ sọ́dọ̀ ẹlòmí ẹlòmí ọkọ̀ yéésù ògùn orí fọ́ táwọn akẹ́kọ̀ọ́ bá ti lò lẹ́ẹ̀mẹ́ta malaria tán kòròkò ẹgẹ́ tiẹ̀ eléyìí máa ní ó ṣeéṣe wọ́n pé ńgbàtà bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé rẹ̀ báàbò alákọ̀ọ́kọ́ gan a lè má parí fóṣù kan tó bá ipá wa náà ọkàn wa bá gbà pa fẹ́ kọ́ lódodo ok báàbò alákọ̀ọ́kọ́ àparí lóṣù kan ìwọ sì ló tẹ̀kan lọ́ọ́ fẹ́ fi kọ́ ọ pé ọkọ̀ lájàmbàkù tó fi máa da iye rú ni nítòsí súnmọ́ ẹni tó wá bọ́ tó lòun fẹ́ kọ́ màkan láàrin ọ̀sẹ̀ kan ntòǹtì fẹ́ sì mà yẹn ti aburú ni ọkàn fẹ́ ma àwọn keyboard kan nínú mà yẹn ni tí o fi ma ti halẹ̀ tó náà bá ti sọ̀rọ̀ débi kan kọ́sọ́ pé al-amrul mutlaq bẹ́ẹ̀ làwọn wa lọ́ọ́ bá àwọn àlàyé òun kàn fẹ́ ní àwọn kan lọ́wọ́ bọ́yọ́ àbí tó gbọ́dọ̀ ìbàjẹ́ lọ́wọ́. ìwọ kọ́ ló dictate sẹ́ni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀sẹ̀ kan mo fẹ́ fi kọ́ ọlọ́mọdé tí ọ̀sẹ̀ kan làwọn náà fi kọ́ ni rárá o eléyìí túmọ̀ sí pé àfi ká lọ wá mà ká sì sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi kún ọ̀rọ̀ wa bákan fi àsọtẹ́lẹ̀ kó fi ṣiṣẹ́ ní ìgbà tí májàni tí wọ́n máa bá àwọn olùmọ̀ọ́sẹ́ fanfa májàni tí wọ́n máa bá àwọn olùmọ̀ọ́sẹ́ fanfa fatahuna alayhim kọ́ padà wá dẹni àbùkù lọ́dọ̀ wọn má máa bá àwọn olùmọ̀ọ́sẹ́ fanfa kọ́ má padà dẹni àbùkù lọ́dọ̀ wọn wọ́yọ̀rọ̀fọ̀dọ̀ kọ́ wọn padà di pé wọn ò tiẹ̀ fẹ́ rí ọmọ wala tujadilu sufaha má sì ṣe máa bá àwọn aláìmọ̀kànṣe fanfa fẹ̀yẹ̀dì hàlù àlẹ́ fi wá hu àbúrúkú sí ọ wọn hu àgọ̀ sí ọ tọ́n bá ń bá àwọn aláìmọ̀kan tọ́n bá ń bá wọn ṣe fanfa kí ni wọ́n ṣe fún ọ wọ́n padà hùwà wọ́n padà tí ọ wọ́yẹ̀sùtùmù wọ́n padà máa bú ọ walakin isbir nafsaka ṣùgbọ́n kí ni tọ́ máa ṣe wàá máa ṣe sùúrù liman huwa fawqaka fil ilm fún gbogbo ẹni tó ń jù ọ lọ wa liman huwa dunaka sì máa ṣe sùúrù fẹ́ni tí ó má ẹ ṣe sùúrù fẹ́ni tó ọmọ jù yín lọ ẹ ṣe sùúrù fẹ́ni tó ọmọ tó nínú ń túmọ̀ sí pa lẹ́kọ̀ọ́ òun náà ni pé ẹni tó bá kẹ́kọ̀ọ́ yẹ ká rẹ́kọ̀ọ́ lára rẹ̀ kí ló ń fà ni pé nínú ẹ̀kọ́ akọ́kọ́ òdodo lọ́dà irọ́ ọ̀dà àmọ́ gbogbo àti wọ́n bá sọ̀rọ̀ ńkọ́ irọ́ kí ni túmọ̀ ike akọ nínú ẹ̀kọ́ ike kájẹ́ni ní tìjú ṣùgbọ́n ní ìgbé kájá ni tí wọn máa kóra ró ṣùgbọ́n lódodo ìwọ kì í kóra ró rárá kí ni tó máa pa akọ nínú ẹ̀kọ́ kájá ni tó ṣe pé yóò ní ìfarabalẹ̀ ṣùgbọ́n ní òdodo ìwọ ò ní ìfarabalẹ̀ rárá kí ni tó máa pa akọ nínú ẹ̀kọ́ pété abá ti máa kó dodo lélẹ́yìí ká dìímú ká má ti pàtì nígbà kankan ṣùgbọ́n ìwọ ọ̀pá òdodo tì ò tẹ́lẹ̀ kí ni tó máa yí pé bínú wa bá ṣe rí bẹ́ẹ̀ ni ká jẹ́ kó de wó rí bóde wa ni ká jẹ́ kínú wó rí ṣùgbọ́n ìwọ lódodo téèyàn bá ti jẹ́ bẹ́ẹ̀ eléyìí ìmárì onítùmọ̀ o muhammad ibn sirin oníkanu yata'allamuna al-huda kama yata'allamuna al-ilm wọn máa ń wá ìmọ̀ nípa ojú ọ̀nà mà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa wá mà nípa àmà wọ́n wá mà wọ́n sì tún wá mà nípa ojú ọ̀nà mà lákòókò kan kò sáǹfààní nínú gbogbo ń mà tá a bá fi ṣiṣẹ́ síbẹ̀ yìí náà ti rí láwùjọ wa lónìí gbogbo níta máa ń sọ pé kódà ẹni tí a máa pè láàfà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà máa ń mọ̀ pé kódà ṣùgbọ́n tí ọ̀dà làwọn máa ṣe ẹni tí ọ̀dà tí ọ̀tọ̀ làwọn máa ṣe kí ló dé nítorí pé àwọn fẹ́ jẹ́ sọ̀túnṣòsì má bàbí kan jẹ́ ẹni tí a máa pé kódà ẹni lè sọ fáwọn ẹni tí ń ṣèbàjẹ́ wípé kí níyàn nítorí kí wọ́n má bàa yọ ọyún kúrò láàrin wọn gbé wọn náà ti lọ gba kíní mẹ́sìn kí wọn ni wọn máa gbà mẹsìtì ìbá sórí rẹ wèrè tẹ rí yẹn ẹ̀sìn ni wọn máa gbò ẹ̀sìn oríire wọn máa gbò má eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ́ ẹ mà pé nǹkan ọ̀dà sẹ́ǹsì tó ń ṣe tẹ̀sí múra ẹjọ́ tẹ́ rò wájú ọlọ́run tó bá tẹ́ ẹ mà pé bìkẹ́ sọ́nà tó sì kí bẹ̀lẹ̀ ń dà àwọn èèyàn àgbà kí kò sáǹfà nínú gbogbo nta bá mà tá a fi ṣe wà o wọn náà kánú hadith kíkà jẹni tí ó fọkàn tán oníjàmbá ni o bákan náà orí nínú òfin gbogbo nákẹ́lì rẹ ògidì ẹbọ ni ọgbọ nínú òfin ṣe zina tó ń ṣe kí sẹ́wọ̀n kó ti di mùsíbà ó ti dàdáwò fẹ́ni tọkọ kò sáǹfààní fún ma téèyàn bá ti fi ṣe wà wọ́n ó sì bẹ́ẹ̀ takọ ọmọ mà yíkọ wa mà kọ́ ọmọ takò lọ. ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tí máa tún kọ́ mà kó lè bá àjẹlẹ́kọ̀ọ́ kó dínà sáwọn erékeré àwàdàkáwàdà ní gbogbo ibi tó bá ti jókòó pẹ̀lú àwọn èèyàn ẹ̀rín kẹ́rìn ẹ̀rín àrín tákìtì á máa pa àwọn èèyàn lẹ́rìn kó jìnnà sí o nítorí pé tí àwàdà bá ti kọjá síún báyìí tó ti fẹ́ di gbogbo ògbà èèyàn máa ṣubú dànù lójú àwọn èèyàn èèyàn wà á dẹni tí wọ́n ń pè ẹ́ eléyìí wọn mà níyì kọ́kọ́ èèyàn lásán mà lélẹ̀ mo tẹ̀sí bọ́ọ̀lù èèyàn gidi lẹ́ ń sọ táwọn ni ẹsẹ̀ èèyàn gidi wọ́lọ́ tẹ́ra rẹ̀ wọ́lọ́ tẹ́ra rẹ̀ kéésì dandan kọjá ní tí wọ́n máa pa àwọn yẹn lẹ́rìn nígbà tí èsì bàbá sálá ẹ̀kọ́ ẹ̀sìn Islam ni wọ́n ń kọ́ bí wọ́n bá ti ṣe serious sí lọ́rọ̀ orí ọ̀mà tàlẹ́ tiẹ̀ tí wọ́n bá ń bá sọ̀rọ̀ àmọ́ tó bá pé gbogbo nǹkan ló fi máa dọ́wọ́ ẹ̀kẹ́ èèyàn ò fi tí wọ́n fi sáwàdà sáwàdà lèèyàn bá di káfí torí tí nǹkan bá ti pọ̀ nú ẹ̀jẹ̀ èèyàn èyí tí wọ́n fi sáwàdà gan fi sáwàdà ń gbọ̀ báyà lèèyàn bá dẹni tó fi Islam sílẹ̀ kọ́ lọ́n sànù wa ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ọ̀ràn yẹn ló jẹ́ kọjá ẹni tí wọ́n lẹ́kọ̀ọ́ sáwọn ẹni tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nípa bó ṣe jókòó níwájú olùkọ́ rẹ̀ bó ṣe máa bá sọ̀rọ̀ bó ṣe máa ṣèbéèrè bó ṣe máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ irú ẹ̀kọ́ ẹ̀kọ́ tó máa nítorí ọmọ kan ló ń fẹ́ kọ́ kí ó nǹkan sí síra nǹkan sí ẹ bá mú síra mi tọ́jà ẹ sàgbà mú síra mi. tọ́ ọwọ́ ajá síra báwọn sẹ́mi kékeré olùkọ́ wì olùkọ́ sọ pé dákú má wàá má o lẹ́yìn àpọ́nlé kí àbùkù ni o wàlláhì ń tẹ́lómi fi léra rẹ̀ ń di ẹ̀kọ́ lọ níbi àìlákàtì. bó ṣe ń ti tíra kú sí òun olùkọ́ sọ pé eléyìí sọ fẹ́ kẹ́kọ̀ọ́ nítorí pé máa tíra e. àyè tíra àkàràmọ̀kùmọ̀lá ọmọ kan fẹ́ kẹ́kọ̀ọ́ tíra táwa wá ń kọ́ táà fi ń bó ṣe wá fẹ́ sí kódà bó ṣe pé ńgbà ìfẹnu tọ́tà ìfẹnu tán ilẹ̀ ìfọwọ́ tọ́tọ̀ yín tẹ́ ẹ bá gbọ́ òórùn rẹ̀ kí ni òórùn òórùn burúkú ni. ìta wa fẹ́ ti kẹ́kọ̀ọ́ tá a fi dolùmọ̀ ni wọ́n wá fi tó ẹnu rẹ̀ lọ ọwọ́ amútọ́ba ẹ̀ ọwọ́ asitira ẹ̀ ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. inú wa ìlẹ́kọ̀ọ́ tó tó kọ̀ fẹ́ẹ̀ sí ṣe ẹ̀rí bíríkìlẹ̀yà tí ń fọ bẹ́ẹ̀ rẹ́lì rẹ̀ ṣeré bíi tẹ̀rí bíríkìlẹ́yà tí ń fi ṣọ́bẹ̀ rẹ̀ ṣeré bí káfíńtà wo lẹ rí tó ń fa àmà ṣeré irinṣẹ́ tí wọ́n nà kí wọ́n làwọn irinṣẹ́ ń jámọ́lẹ́gbẹ̀ẹ́ síra olùkọ́ wa kan ó ròyìn wa fún wa Sudan ó ní ẹ̀gbọ́dọ̀ yẹ́ nìkan kan yẹn kí ló dé wọ́n yẹn ìyàwó yìí èèyàn gbọ́dọ̀ níbi pàtàkì ìwọ wa máa sí níwájú olùkọ́tọ́ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ wa gbọ́ntọ́ ọmọ àfira wàláyé ọbẹ̀ lomi jáde bíi pé alukur'an gan tó bá fẹ́ sí alukur'an tí ó sì máa fi tọ́ sínú tí ọmọ àti kọ́tọ́ kọ́tọ́ kò sínú kọ́ pọ́n alukur'an lè torí ẹ máa ma bó ṣe máa ti tira níwájú olùkọ́ rẹ ó sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé yọ́ọ́ máa fẹjọ́ gbó olùkọ́ lẹ́nu tí ó tún máa ṣèṣe pé òun gbọ́ nǹkan yẹ yé ju olùkọ́ lọ àbí òye ẹ jazakumullahu khairan tá a bá wo àdìsí yẹn dáadáa á rí i pé nọ́ọ̀sì tó wá ń bè mutlaq ni but <laughs> ìwọ náà ìwọ náà níwájú olùkọ́ rẹ lásán kọ́ làwọn bàbá bàbá yìí tó máa ṣépè fún wa kó o ní lálùbáràkà torí pé yóò rún olùkọ́ yẹn nínú dé dodo nígbà tó ti mà kí lọ́wọ́ ayọ́ lẹ́nu sí gbàtí ìmọ̀ rẹ dán lójú kí lọ́wọ́ bá kò tiẹ̀ jẹ́ sí. nítorí délé èèyàn á máa kọ́yàn lẹ́kọ̀ọ́ tí ó hàn yí pé àṣìṣe lolùkọ́ mi ṣe yìí tó sì gbọ́dọ̀ sọ pé àṣìṣe. nítorí pọ̀ ń fẹ́ kí màá rẹ kó orí kọ́ kó sì wúlò fún ọ. ọ̀nà ọgbọ́n lèèyàn máa fi tún àṣìṣe olùkọ́ sí i. ìwà sí pé ẹ àdéhùn yẹn gan arif nàcàdì nínú alkamil ti dọ̀càfẹ́ oní hadithu mawdu àdéhùn yẹn gan sabatun wo abu zura arrazi nínú tiraare náà aljarhu wa tacdil olùkọ́ ti olùkọ́ olùkọ́ ti sọ pé hadithi yìí o hasanun lè ghayri sẹ́mi hasanun lè ghayri dọ̀cifu. ó tún wá lọ́nà da'if ó tún wá lọ́nà da'if ó tún wá lọ́nà da'if ṣùgbọ́n eh, lílẹ̀ tí ń bẹ́ nu eléyìí kìí ṣe lílẹ̀ tó burú eléyìí náà burú eléyìí náà burú eléyìí náà burú lílẹ̀ tí ò burú plus lílẹ̀ tí ò burú plus lílẹ̀ tí ò burú plus lílẹ̀ tí ò burú gbogbo ẹ̀ di hasanun li ghayri olùkọ́ ń wò pa alẹ́ fi ó sì rọra lo ládàbí ké sí alẹ́ fi wọ́n á sọ pé tọ́ akramakumullah nínú tírà al-kamil fi du'afa ibnu adi wọ́n sọ pé hadith yìí mawdu abu zur'a ar-razi nínú tírà tí wọ́n náà al-jarh wa at-ta'dil wọ́n ní hadith munkar ta ló dolùkọ́ ní ti ta lọ́dọ̀ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ti dolùkọ́ olùkọ́ ti di akẹ́kọ̀ọ́ ẹ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìkọ́sí bá ṣe bẹ́ẹ̀ láyé kò ní rẹ́ kọ̀ọ̀kọ́ ọlọ́dàkùn ṣàánú wa. irú mùsíbà yìí ì máa ṣẹlẹ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde nítorí kí ẹ̀jẹ̀ tiwọn gbogbo etí san wọn lásìkò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde èyí tó gbóná tí wọ́n rú ni àwọn ò ní kọ̀ kí nǹkan bàjẹ́ wọn ò sì ní kọ̀ láti sọ pé ẹni tẹ́ nǹkan mọ̀ nǹkan mọ̀ tó nítorí délé sùúrù náà téèyàn bá ti hurú wà báyìí séèyàn pọ́ ọmọ yóò lẹ́kọ̀ọ́ náà lábàá máa ṣépè a lè ṣépè ńgbà tí ọlọ́run yẹn ṣaláì gbàdúrà yóò padà wá di pépè mọ́mọ́ orídìí eléyìí ọ̀dọ̀ wọ̀ wá sọ́ra rẹ bákan náà jẹ́ni tó ṣe é pé òní máa gbá wájú mọ́lùkọ́ lọ́wọ́ ẹnìkan ní ìsìn níbi tẹ́ǹtì ń kẹ́kọ̀ọ́ ó ní àṣẹ law jaa law لو جاء عمرو لأكرمته لأكرمته wọ́n ní aṣọ yẹn láàmù yẹn gbọ́dọ̀ láti fẹ́ ṣe ìrọ́bù rẹ̀ ni wọ́n bá ti gba wájú ẹ láàmù yẹn kọjọ láàmù kọ́sẹ́m ẹ láàmù yẹn bóyá láàmù jùhùd bóyá láàmù yẹn lá lọ́mọ ń kà á àṣejù nù nígbà tí wọn náà bá dá tọ́ ọ bá tẹ́ni kọ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ máa sọ yùn torí pé ayé aláyè lọ wà ní mọ wọn ara rẹ bákan náà jẹni tó yẹ pé o tún ní máa sọ̀rọ̀ kólùkó tó sọ̀rọ̀ ẹ sì níjọ máa rìn lọ kọjá pé wọ́n lọ wà ń wájú òsínú ẹ̀kọ́ kọ gba wájú mólùkọ́ rẹ lọ́wọ́ nígbà tẹ́ ń jọ rìn lọ ó rí i pé àwọn ẹ̀kọ́ tí Islam mú wá èé ṣèdọ̀bálẹ̀ àtìkúnlẹ̀ bá ìwọ àti olùkọ́ rẹ̀ ń jọ lọ ìwọ níwà ń wájú kólùkọ́ wá tẹ̀lé kí ló túmọ̀ sí wọn nínú kẹjọ máa rìn dọ́gba àbí kí wọ́n wà lẹ́yìn jíjọ rìn dọ́gba kò sínú tòrọ Abubakar radiyallahu anhu ìgbà tí ń lọ pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam ní ìgbà tí wọ́n ṣe Mẹ́kà lọ sí Madina wọ́n jọ rìn dọ́gba ni pẹ̀lú wa ṣùgbọ́n kan Abubakar eléyìí yá anabi lẹ́nu kí ló ó ní wà nábì sallallahu alaihi wasallam ìdí tí mo fi bọ́ síwájú rẹ̀ ó ní pé mo rántí pé àwọn kan wọ́n ń sọ wá bọ̀ ẹni tí sì ń sọ níbọ̀ ó lè ta ọfà ó lè sọ ọkọ̀ tó bá tọfà tó sọkọ̀ kọ́ bá mi kọ́ má bá wà nábì sallallahu alaihi wasallam ìdí tí mo fi bọ́ wájú nù ìgbà míì yóò tún bọ́ ẹ̀yìn ó ní kí mo fi ń bọ́ ẹ̀yìn gbà míì ó ní gbà wọn ti lé wa bọ̀ wọ́n lè rí wa lọ́ọ̀kan ẹni tó sì fẹ́ rí ni tó fẹ́ mú ni láàyè àbí ló ó lè ta ọfà tó bá tọfà kọ́ bá mi kọ́ má bá wà nábì Muhammad sallallahu alaihi wasallam kọ́ba mi kọ́mọ́ bá wà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam njẹ́tẹ́lẹ̀ ìbáyé wa. a rí i pé òwe kẹta máa ń pa nílẹ̀ yorùbá pé ọ̀lẹ́ ń tẹ̀ láàfà. ẹ̀rí pa àwọn àfáà yìí jọ̀ wọ́n yẹn so lódò náà títí dípò kó ọmọ bù wọn. ẹ̀rí pa àwọn náà ń katira ní márùn-ún ìdọ́gba pẹ̀lú olùkọ́ kí làwọn agbọ́ yín bẹ́ẹ̀ táwọn gbọ́ yìí ni pé ntí ọba ti ní mú mi wọ́n ní mọ̀ bọ́ síwájú olùkọ́ rẹ̀ ntí ọba ti ní jẹ́ kọ́ bọ́ síwájú mi bó lọ́bọ̀ sí ẹ̀yìn mi ntáwọn gbọ́ yìí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ tí ọba bọ́ sí iwájú mi a lè jọ máa rìn dọ́gba ó sì lè wà lẹ́yìn tọ́ tí àfàbà tí wọ́n á lọ ibìkan ọmọdé ọ̀tẹ̀lì àwọn kan tí fẹ́ bàjẹ́ jẹ́ wọ́n á máa wò ọmọdé ọ̀tẹ̀lì tí ọ̀lẹ ni wọ́n ọ̀ ń tẹ̀ láàfà ọ̀lẹ ń tẹ̀ láàfà ó tún wá di nǹkan tó máa fi bú kí ó dò ní tọmọ kaba dìde ní ìsúnni kí ó lòun fẹ́ kọ́ kí làwọn òbí rẹ̀ wọ́n máa sọ tó fẹ́ di ọ̀lẹ ń tẹ̀ láàfà ni tá lọ́lẹ náà ti ń tẹ̀ láàfà nígbà tó ti pa àwọn ọ̀fẹ́ gbẹ́sìn yìí kò wù wọn kọ́ ọmọ ọkọ́ kí wọ́n ń bẹnu àtẹ́lù wọ́n ń bàjẹ́ wọ́n má jọ kànú ẹni tí wọ́n máa ba kí ó jẹ́ o ẹ̀sìn tiwa nìyẹn tàbá ba kí ó jẹ́ kò sí ní tó kù fún wa mọ́. agbọ́dọ̀ kéèsì ẹnìkan máa ń ba ó sàn kò sí ọ̀nà fún wa tá a bá ti máa kí ó kò sí ọ̀nà fún wa nú islam yìí tá a bá ti máa kí ó níṣẹ́ máa ń yà mí lẹ́nu fọ́pọ̀lọpọ̀ wọn nípa islam wọ́n sì ń tan ara wọn jẹ gbọ́dọ̀ láti fẹ́ sí tá a bá máa wàláì kò bá ti fẹ́ ẹ rí i pé ẹni tí wọn jù nínú fatiha wọ́n ti fi yorùbá ka fatiha adúgbò fọlọ́ eléyìí jẹba ọ jẹni sọjá yìí pé yóò wá máa sọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ rẹ̀ kan bàbá ń jẹta ni ńgbà tá a rìn lọ lọ́nà àkọ́dà màmá kẹtọ́ wa bá yín tó kúnlẹ̀ tó ń tó ń ẹjọ́ ti pọ̀ jù ẹjọ́ ọgbọdọ pọ̀ lọdọ o sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ mọ́ o sì gbọ́dọ̀ máa sọ wípé àfi kẹ́ ẹ dáhùn ìbéèrè tí mo ṣe ẹ́ kí èso ọmọ ọ̀dọ̀ rẹ gbogbo eléyà gbọ́dọ̀ kí èso wọn nítorí tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ níwájú olùkọ́ rẹ̀ òní máa bí kéèyàn jọra rẹ̀ lójú mọ tọ́jú bẹ́ẹ̀ gan lọ wájú bàbá sẹ́wọ̀n kọ́ ọmọ kí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ gbogbo ètò onímọ̀ ń sọ tẹ́jọ́ mi pọ̀ mọ tọ́jú bẹ́ẹ̀ lọ wájú bàbá kí wọ́n bàbá òṣìṣẹ́ nǹkan kan fún mi sẹ́wọ̀n kí wọ́n mọ̀ jọra rẹ̀ lójú ṣètọ́ ni ọmọ yóò sì máa bí kí ọ̀rọ̀ rẹ̀ sú olùkọ́ rẹ̀ tó bá ti gbọ́ tó ń sálámà ẹ sọ fọ́ọ̀mù pé mo bízì kí n lásìkò fún lónìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n fi lé ọ̀dà nù ẹ ẹ gbọ́dọ̀ máa kó yín ló kọ́ ọ ẹ gbọ́dọ̀ máa dákọ ẹ gbọ́dọ̀ máa lákọ máa lórí o ó kọ rẹ Muhammad ẹ gbọ́dọ̀ ń lọ ọ̀dọ̀ Muhammad ni ẹ àwọn òbí lẹ́yìn ẹ̀ṣẹ̀ fọ́ọ̀nù rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ almuallim muhammed wọ́n lọ sọ́dọ̀ ustaz muhammed wọ́n lọ sọ́dọ̀ sheikh muhammed wọ́n rò pé yé wa kì í ṣe pé làákọ́mọ lórí bá wọn. tọ́ ẹ ò sì gbọ́dọ̀ máa bọ́ olùkọ́ yín sọ̀rọ̀ igbe lánàá mo wá sọ́dọ̀ rẹ nígbà tí mo wá délé rẹ ìwọ̀n abọ́ ńlé tòyàwó rẹ wá sọ pé ò tí dé ẹ́. Eh? ee la ilaha illallah lédè Lárúbáwá kọ̀tọ́ kátó wá pé Yorùbá lẹ́wọ̀ kọ̀tọ́ lédè Lárúbáwá wọn ni la tukhatibu mu'allimaka bita'il khitab ataytuka walam ajidka àbí òye wa aha thumma qultu li waladik eh, mo wá sọ fọmọ rẹ. lédè lárúbá gan pọ̀tọ́ yóò kọ́kọ́ wú ọ̀pá láì lẹ́pọ̀ rubbish foliage bombastic bastard. lárúbá gan máa ń sọ pé jẹ́tùkùm wọlẹ́m ẹ̀jẹ̀tùkùm wọ̀rọ̀ ẹ̀yìtì wọlẹ́dẹ̀kùm. èèyàn kan nípa wọ́n náà ń jọ kẹtì mo ronú sí mo ní àbíbẹ̀yìn yorùbá náà ti rí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ni. báńsẹ̀ máa ń bá olùkọ́ wa ẹ̀rọ ọmọ kan tí ọ̀gbẹ́dẹ lárúbá kan tí ìbá kí wọ́n ṣe sùúrù fún ọ́n lé kí wọ́n ti lé ọ̀dà nù. ẹ yà sheikh maza kulta ẹ lẹ́nu ẹ <laughs> maza kulta ìyẹn ni pé kí ni wọ́n sọ kò sínú kọ lẹ́kọ̀ọ́ torí kólukọ́ rẹ̀ ọ̀padà rò pé irú àwọn ọmọ burúkú ìbàgbọ́ yẹ ká máa kọ́ wọn jù. torí pé òun ní ìsìn kankan tó níye lórí jù tọ́lọ̀ ń fún lọ́fẹ́ fún ọ. wọ́n wá ń hùwà aláìlẹ́kọ̀ọ́ sí pé yóò fẹ́ ní fún ọ. ni wọ́n á gbàgbọ́ jẹ̀dí jẹ̀dí tí ń tọ́ láàmú ìtì burú ọwọ́ adébẹ̀ wọ́n wá ń gbé àgbo jẹ̀dí ń bọ̀ ọwọ́ anáwó gbàǹgbé e. ẹ́ kọ̀bùrú ó kó àwọn kankan tá a tún fi lẹ́yìn ọ̀sẹ̀ kan sẹ́rọ̀jà kò tí pè kò tí ọba lẹ́kọ̀ọ́ yóò pè O túmọ̀ sí pé a gbọ́dọ̀ kíyèsí bàǹsẹ̀ ń hùwà ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ torí wọn ò ma náà àbíkọ́ máa pe olùkọ́ rẹ̀ láti jìnnàjà yẹsẹ̀ ló ń pè aláàárù gan látọ́ba bọ́ sásìkò bí náà tẹ̀. pé wọ́n lárú yìí wọ́n. sẹ́bi máa sọ pé bí ń pa mí sẹ́bi kí wọ́n máa pè mí báwọn wọn kọ́ ọ lẹ́kọ̀ọ́ aláàrú nù fa owó rẹ lọ fẹ́ gbà kátó akólùmọ̀tí wọ́n fẹ́ gba ìmá tiẹ̀. ọ̀ràn yẹn lọ́jà lórí rẹ o kọ́ ọ máa dunnú sólùkọ́ rẹ tó o bá ti rí kó o sì máa yọ̀ sẹ́kọ̀ọ́ tí ń kọ́ ọ pé á ah, ọlọ́wọ́n bọ́ san ilé sàn rẹ̀ lórí ẹ̀kọ́ tẹ̀ kọ́ ọ̀ràn yà ló jẹ́ á rí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn especially àwọn shabab tó ń tẹ̀lé sunna adúgbẹ́kọ́lọ̀ adúgbẹ́kọ́lọ̀ kó jojúmọ́ ni sunna ní lọ́síwájú àwọn èèyàn tí ò ti máa tẹ̀lé sunna tẹ́lẹ̀ wọ́n ń tẹ̀lé sunna adúgbẹ́kọ́lọ̀ ọ̀rọ̀ sunna ò ti fọwọ́ wà sẹ́yìn mà láwùjọ wa ọba àjẹlẹ̀ haúsá ìbáàjẹ́lẹ̀ yorùbá àdúpẹ́ fọlọ́ orí ọlọ́ọ̀ni tọ́lọ́n bá sì sóore fún yín ó yẹ kẹ́ ẹ̀ má lóore kẹ́ ẹ̀ sì má dúpẹ́ fún lórí oore. ṣùgbọ́n a rí i pé nínú àwọn nǹkan tí ń fàtúnṣe nínú àwọn àwa wa òun náà ní bá a ṣe máa ṣe sáwọn olùkọ́ wa ìṣesí ọ̀pọ̀lọpọ̀ sáwọn olùkọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam ìṣesí aláìlẹ́kọ̀ọ́ ìṣesí aláìlẹ́kọ̀ọ́ paraku ni torí pé ìgbà tá a máa ń sọ̀rọ̀ tá a máa ṣàpèjúwe pé àwọn onítọ̀rí kọ̀ gòlúwù ọwà fún wa sáwọn olùkọ́ wọn ìgbénitayọ ẹnu àlà ọwà fún wa sáwọn olùkọ́ wọn ìsìtìrìbáàdùl ìbáàd ọwà fáwọn olùkọ́ sáwọn amòrídìí wọn nínú tọ̀rí kọ̀ sábà tí wọ́n ń bẹnu àtẹ́lu eléyìí táwọn sọ pé tí wọ́n ń ṣe ọ̀dà kò sínú lànà ìrètè tí padà sọ ní ìdẹrù sí fún yàn ni ọmọ tí wọ́n ń tẹ̀lé súnà wọ́n mọ̀ á gbọ́ yé wípé ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ń tọ́ka sí pé nínú súnà o àtàwọn àtàwọn olùkọ́ wa o bákan náà ni wa àtàwọn àtàwọn olùkọ́ wa wọ́n àdìsáàbù ká pọ́n wọn lé wọ́n wà nípò ẹni tá a yẹ sí. Si gbọ́ngbọ́n báyìí tá a bá kàn ti pàdé náà ni salamu alaykum alaykum salam abẹ́rẹ́ nǹkan salamu alaykum alaykum salam lọ́ba tán. kọ́dà ẹlòmíì ọbẹ̀ fún olùkọ́ rẹ̀ nìkan yọkọ̀ fọwọ́ ti ṣe báyìí ni a'udhu billahi minash shaitani rajim. nbọ̀lẹ́ lẹ́yìn wà nù ẹ̀kọ́ tẹ́sí islam mu wa nbọ̀lẹ́ lẹ́yìn wà nù súnà tọ́ọ̀mù wa tẹ̀lé súnà ní kọrí nkọ̀tì. ebi nu súnà nu. No ìgbà tí anabi sallallahu alayhi ti lọ jagun Badr kí lọ sọ fún yín pé àwọn sàhábà sí ìgbà tí sọ̀kalẹ̀ sí ibi tí sọ̀kalẹ̀ sí kí ni kọ́kọ́ sí wá bí ti ta àti bàbà fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn ìgbà náà kálukú má yé jẹ lọ. awa fanabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tá a tó wá eléyìí tá a wá fanabi ní oníkálukú wa náà wá ń wá igi oníbòjì míì ká ẹ gbọ́n tẹ́ni tí àwọn Quraysh rán wa ni nígbà tá a fẹ́ ṣe sulhul Hudaybiyah ẹ gbọ́n tó sọ fún wa ni ó ní mo ti ná gbàrà mo ti ná gbòòrò mo mọ bí àwọn Rome ní wọ́n ṣe ń ṣe sáwọn ọba wọn mo mọ bí àwọn Fárísà ní wọ́n ṣe ń ṣe sáwọn ọba wọn èmi ò tí ì rìn débi kan láyé táwọn èèyàn ti ń pọ́n àwọn olórí wọn lé bíi báwọn ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti ń palẹ̀ ó tẹ́bi pé Muhammad ń sálù aláàbí kí ni wọ́n ń pè lọ́dọ̀ wọn lọ torí òun ṣe mùsùlùmí gbà omi ti fi sálù alá ọkàn ọ̀kan sílẹ̀ oníkálukú ń dùn kó wọn fọwọ́ gba omi tó kan ara ànábì kó wọn fi rárá àwọn ọ̀sọ́ pé kó o ṣe bẹ́ẹ̀ bólúmọ̀kan bólúmọ̀kan máa ń sálù alá kọ̀ sẹ́ni tó ní kọ́ fọwọ́ gbomi àlọ́ alá rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè pọ́n àwọn olùkọ́ yín lé ibi tẹ́ ẹ dúró náà lẹ́dùn ẹ ní mà sí ibi tẹ́ ẹ dúró náà lẹ́dùn ẹ máa wà ń po aláìlẹ́kọ̀ọ́ nítorí wípé tẹ́ ẹ bá ti pọ́n àwọn olùkọ́ yín lé kẹ́ ẹ hu ẹni tó lẹ́kọ̀ọ́ sí wọn àwọn makununatul ilm àwọn àmọ́ tó wà ń pamọ́ lọ́dọ̀ rẹ̀ tọ́mà tọ́mà tọ́mà tọ́mà kò ní ná fún yín. kò ní nà fún yín ẹnìkan kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nbì wọ́n á máa hùwà àtàtì ó sì ń kọ́ yẹn nírú ẹ̀kọ́ yẹn kan náà bì wọ́n á máa hùwà àpọ́nlé tí wọ́n bá ń ká ọ̀rọ̀ rẹ̀ lẹ́m̀bì tí wọ́n sì tún ká oríṣi kan náà ni ń wọn o tẹ́ ń bá ń gbọ́ léyìí dìde ma tẹ́ ba bá ń gbọ́ léyìí lẹ́yìn ló dìde pé ní hm, bàbá wọn ò lè ṣe torí àwọn ta ni wọ́n ń kọ́ àwọn aláìlẹ́kọ̀ọ́ wọ́n ṣàlàyé rẹpẹtẹ ń bì torí ta ni wọ́n ń kọ́ ẹni tó lẹ́kọ̀ọ́ kìí ṣe kọ́ lẹ́kọ̀ọ́ ni pé ń kówó fún ọba owó kíni sí ọ̀wọ́ náà láì ẹ̀kọ́ jówó lọ owó kíni ta lọ́lọ́run fún ti ẹ̀kọ́ náwó àpọ́nlé ni kó fún ẹnìkan ní nǹkan gbà àkíní kí lọ́ọ́ já mọ́ wàláì tẹ́lá àpọ́nlé yìí tí ọba ajá pọnlé níta nìkan kan mú ten thousand wà ń bọ̀ wà ń sọ sáàkù jọ̀dá fún un lọ́wọ́ àpọnlé lásán ní kọjá mọ̀ kankan upon all level kọjá mọ̀ kankan so ṣùgbọ́n ẹ̀kọ́ yun ó ju owó lọ ẹ̀kọ́ ju owó lọ kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nù sàbáàbù tí ń tẹ̀lé súnà wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n máa ti gbọ́ngbọ́ngbọ́ngbọ́ng ìdí nu tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọn ò fi fẹ́ gba ìkúnlẹ̀ fún wọn. àgbà táwọn náà ti ṣe pé etí wọn wọn ti rọ òjé sí wọn fi yí àwọn bàbá yìí kọ́ takùtọ̀ lọ́wọ́ takùtà nàbì sallallahu alaihi wa sallam ọ̀dà tó bá takùtọ̀ lọ́wọ́ tó bá takùtà nàbì àgbà bẹ́ẹ̀ ṣé bóòlù ẹ̀tọ́ àmà ṣe sí wa. assalamu alaikum tẹ́ ẹ rí yẹn ó ní oríṣiríṣi ọ̀nà tó lè gbégbà tí wọ́n sì máa ṣírò pọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. assalamu alaykum. wọ òkúnlẹ̀ máa o agbàpọ̀ òkúnlẹ̀ máa o ọwọ́ ara àwọn bàbá bàbá àwọn ẹgbẹ́ bàbá rẹ àwọn ẹgbẹ́ bàbá bàbá rẹ wọ́n ń ẹ ń kí wọn ibi ọlọ́kọ̀ọ́jú sí àwọn baba, baba, sàlámù àlè kí ló àwọn baba, wọn wí ah àwọn ọmọ yìí àwọn ọmọ abúlé àwọn ọmọ yìí ah màlúù tí ń àwọn ọdẹ wa dùn wa asalaamu alaykum wa rahmatulahi wa ẹ baba, mi alaykum salaam wa rahmatulahi wa bàbá kan fẹ́ bínú pé ọmọ yìí ọmọ kúnlẹ̀ àá kò kúnlẹ̀ sóòrí pọ́pọ́n wa lé ní àbó òrà hàn tó fi sálámà sí wa. kí ni ìsìnwọ̀ lánìí sọ́kú bí wọn bá ti kúnlẹ̀ fún wọn wọ́n ọ̀ka kúkọ́ lẹ́kọ̀ọ́ wọ́n láwọn bá tún máa jà. ibẹ̀ wọ́n tuntun máa má pèjúwe wa èyí Kàrímù tó kúnlẹ̀ fún wa ń dòní tí ò tún bú wa. <laughs> torí pé ìwọ ti lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lẹ ní ti mú islam wá táwọn èèyàn padà gbá lọ́wọ́ yín tìdùnnú tìdùnnú àmọ́ ẹlẹgbẹ́ islam yìí ẹ tún wá fi wá sa ẹ tún fi kún wá yín ṣé tí wọ́n bá sọ pé má kúnlẹ̀ fún yẹn wá túmọ̀ sí kókó ọjà aláfojú di ni tí wọ́n bá ní má kúnlẹ̀ fún yẹn wá túmọ̀ sí kíkọ́ ọmọ àwọn òbí àti bàbá rẹ̀ dẹgbẹ́ ni torí pé ẹ̀kọ́ tẹ rí yẹn ó gàtayọ gbogbo tó ń pè tí wọ́n bá ti ti lẹ́kọ̀ọ́ wàá rí pé ẹ̀kọ́ rẹ oní òpolongo dáadáa tó wà lọ́dọ̀ rẹ ẹ̀yin ò bá náà sọ pé ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ẹ̀yin kìíní kan òdélé àná ẹ̀yin funfun òdélé àná ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ẹ̀yin funfun òdélé àná ok ẹ̀yin tí wàá kà kún pé ìgbà tó ti ní kò sínú Islam kakunlẹ̀ kò sínú Islam kádọ̀bálẹ̀ òkè sọ́wọ́ wà ní islam kẹ́ hu asa kò hu aláìlẹ́kọ̀ọ́ kò hu ọmọ tí ò lè kó lójú kọmọ wa sèse gbé ìwọ àti gbogbo èèyàn sà wá àwùjọ ọ láì kúnlẹ̀ láì dọ̀bálẹ̀ gbogbo ara yọ ọmọ kan lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú kúnlẹ̀ àti dọ̀bálẹ̀ gbogbo ara yọ ọmọ kan lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ àwọn ẹni tá à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn a gbọ́dọ̀ pọ́n wọn lé ẹnìkan sọ pé kò kúnlẹ̀ fólùmọ̀ kan ẹnìkan sọ pé kò dọ̀bálẹ̀ fẹ́ nìkan àmọ́ gbọ́dọ̀ wọ ọmọ tó lẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ wọ ọmọ tó lẹ́kọ̀ọ́ torí pé tí o bá ti fi ẹ̀kọ́ kún ẹ̀sìn tó ń ṣe ẹnìkan ò ní rí nǹkan kan lára rẹ tó lè mú náà sojú kòkòrò àti fẹ́fẹ́ tó ń ṣe a gbọ́dọ̀ a rí i pé nínú àìlẹ́kọ̀ọ́ òun náà ní pé ẹlòmíì yọ wá máa fóònù à ń fẹ́ tàkì ní ìdájọ́ nǹkan báyìí à ń fẹ́ kẹ́ ẹ sọ ẹ̀rí rẹ̀ fún wa nínú alukur'an àti hadith ok kíní yọ lẹ́rìí nínú ayé alukur'an báyìí pàtó nínú hadith báyìí pàtó. ṣùgbọ́n àpapọ̀ àwọn òfin míì nínú ṣẹ̀ríà làwọn olùmọ̀ ti wẹ̀rì adẹ́gbẹ́ndá sọ òrí bẹ́ẹ̀ nu ẹ̀wà láìlẹ́kọ̀ọ́ ẹni tí ọ̀dàbọ̀ ní islam àtẹ̀kọ́ rẹ̀ kọjú sí ma yọ ọmọ wa kọ̀ǹdẹ́mù ẹni tí ń bi léèrè o òkè ńgbà tí wọ́n ti mà kí ló ń bi ò léèrè nínú àìlẹ́kọ̀ọ́ ni ẹlòmíì yóò ṣèbéèrè nínú àìlẹ́kọ̀ọ́ yóò ti wá tan téèpù rẹ̀ lẹ̀ àbí ánsẹ̀tì rẹ̀ náà ni gbọ́n fẹ́ fi rẹ́kọ́ọ̀dù tí wọ́n bá wí. ẹ mọ̀ ọ́ gbọ́pẹ́ nìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òní ọmọ kọ níbi ó ti béèrè wọ́n ní olúgbọ́ngbọ́n àrẹ̀sà náà bọ̀ torí pé gbogbo tí wọ́n ń sọ bí wọ́n ti ń sọ fún ọ lẹ́ni tó ń bí náà ń gbọ́ ẹ̀yin ọmọ fẹ́ gbàgbé láti fi nǹkan kan dí ohun ẹni tí ń sọ fún un àwọn tó béèrè báyìí ń sọ báyìí nínú àìlẹ́kọ̀ọ́ nù bóòlù ni fóònù ṣe jẹ́ níta àfi ń kẹ́kọ̀ọ́ ẹ̀yin ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ nù àìlẹ́kọ̀ọ́ nù sẹ́mi pé fóònù làwọn náà ti lọ kẹ́kọ̀ọ́ wa tóbi wá jẹ́ pé fóònù fóònù fóònù lẹ́yìn fẹ́ ti kẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ tún máa sọ pé wọ́n fẹ́ kọ́ńpa ẹ̀sìn Islam ni ah tọ́ba fẹ́ kọ́ńpa ẹ̀sìn Islam wàá gbọ́ ní ìsìn wọ́n á máa lọ wá màrẹ̀ ni kìí ṣe fóònù wọn máa fi kẹ́kọ̀ọ́ fóònù yìí tọ́lẹ̀bù fìtínà ìnù fìtínà lẹ̀ fi ń wà. fóònù ọ̀sáláìsí láyé kí gbogbo wa náà tó fi nàìjíríà lẹ̀ máa wá màkà bí ọba ti alágbèéká alágbèélẹ̀ wà. kí ló wá dé tóbi wá jẹ́ pé àìlẹ́kọ̀ọ́ wa bọ́ pọ̀lọpọ̀ débi wípé àwọn jókòó sídìí fóònù àwọn fẹ́ẹ́ dolùmọ́ fóònù. wọ́n mọ̀ wá wá fìtínà ńgbà tẹ́nìkan sọ pé kíní yọ ọ̀tọ̀ wọ́n tún bí ẹlòmíì wọ́n sọ pé wọ́n sọ pọ́tọ́ wọ́n wá máa gbé síra wọn wọ́n máa gbé síra wọn gbé sórí íńtánẹ́ẹ̀tì tí sọ sọ pé sọ ọmọ yìí pé kàkà fún lọ wá mà kí ni fún ìsábà ní mà rárá nítorí kìí ṣe màlẹ́yìn fìtínà lásán lẹ̀ wà. àwọn ẹ̀jẹ̀ ń bi léèrè ẹ̀jẹ̀ ń bi léèrè bó bá jẹ́ pé ìṣẹ́jú mẹ́ta péré àbí ìṣẹ́jú méje àbí ìṣẹ́jú kan ló fún ọ nínú ìgbésí ayé rẹ̀ sọ ọmọ yẹn nǹkan tó fi bàjẹ́ fún un. kí ni wọ́n mọ̀ ti sè tí wọ́n fi ń pè wọ́n ó sì tún sànù ó gbé fóònù lórí pé kò pé fìtínà lọ́ọ́ fi dálẹ̀ fún wọ́n wá béèrè torí pé ẹtì sẹ́ẹ̀tì pé ẹtì tẹ̀pù ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ wọ́n sì tún pẹ̀lú mi lásìkò kan náà kékeré lẹ́yìn náà fẹ́ sọ fún wa ń pa nǹkan báyìí nítorí pé fóònù dùn bójú àwa ti wá gbàgbé pé kò sí ní táwa fi bójú kọ́mi èèyàn má bàa rí wa táwa lè fi bójú kọ́lọ̀ wọn má rí wa ìtìnà lásán táwọn eléyàn lẹ́kọ̀ọ́ wọn ò lẹ́kọ̀ọ́ wọn ò lẹ́kọ̀ọ́ bí ti wulẹ̀ à ń ṣe sọ̀láàtùl fajr fóònù ó sì ti máa dún pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ kí ló dé kí ló dé lórí àsùbá tẹ bá pa fóònù tẹ bá tún ti tàn lẹ́yìn ìgbà tẹ parí sọ̀láàtùl fajr òun náà lẹ́tọ̀ọ́ rí pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ kí ló dé ẹjọ́ mo ní béèrè kan lórí mọ́tàlá kan yìí àbà àbà ilẹ̀ tẹ̀sẹ̀ mọ́ni ilẹ̀ yìí mọ̀tà wà ń ṣe láyé wa kí lè mà tá à ń jẹ láyé wa sí responsibility tá a jẹ orí jìn lọ wa irú ìṣòro wo lè mà tí ń bẹ níwájú wa náà nù ayé wa ẹjọ mo fẹ́ ṣe béèrè kan ní kí wọn ẹ wọn á gbọ́ béèrè náà kí ni béèrè náà wíkẹ tàbá mà wípé ẹ̀yìn ládùúgbò wa ìyá kan ti ń takara ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ló máa fi ń dín kí ni ká. Ah! láyé sẹ́ńtà wa máa títí àfẹ̀mọ́túmọ́ ṣe ní ìwọ kan lára ṣé wọ́n ọmọ tó kọ̀ yẹ kọ́ jẹ àkàrà tí wọ́n bá fi ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ jù. a wàlá láyé tá a wà ní after eleven tó yóò sì máa àwọn òtún gbọ́dọ̀ sùn má láyé a gbọ́dọ̀ sinmi má láyé yọmọ akpè yọmọ akpè yọmọ akpè ọdà ẹdí mi dáhùn kí n wo kí ló fẹ́ sọ ẹjọ afẹ béèrè kí ni ìdájọ́ musa bá kọ ni aa wallahi musiba lóru yìí ṣe alùpùpù ó dé tẹ ẹ bá máa dáhùn rẹ ni tọ́lá bò fìtẹ̀ eléyìí túmọ̀ sí àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ kódà. o débi bí ẹlòmíì ò ti ẹ̀fẹ́ lo fóònù mà mo jẹ́ pé àwọn àbẹ́rẹ́ tí ọ̀gbá làkà ìmọ̀ tí ò lórí lọ́wọ́ ni wọ́n máa fi nínú àìlẹ́pọ̀ ni ìwọ fẹ́ wá mà wàá dígbà ti rù wá lẹ́yìn lọ wá mà lọ wá mà fóònù làwa fi kẹ́kọ̀ọ́ ẹnìkan nínú ó lè jókòó sílùú rẹ̀ yọ wá àwọn àbúwàbù tó lé dáadáa nù fíkì tí ò sí nítòsí tí ọmọ ọmọ wa béèrè wọn máa béèrè yọmọ wa kàn kẹlímà kẹlímà ẹ àbọ̀ntìrà tó sọ pé ẹ dákun ẹ máa bá ń túmọ̀ ẹ dákun pé bẹ́ẹ̀ mi ti lọ kẹ́kọ̀ọ́ nù nínú àìlẹ́kọ̀ọ́ nù à onífóònù ti sọ ayé dẹ̀rọ̀ kọ̀sọ́ dẹ̀rọ̀ tó bá kọ̀sọ́ dẹ̀rọ̀ tó bá ẹ̀yin náà gbọ́dọ̀ fi máa wọ́lẹ̀ ọlọ́mọdé kò sọ́dẹ̀rọ̀ tó bá wọn níbo ló ń gbé gan láyé ò ń gbé kù tó o bá mú òkú sọ dáadáa lásìkò ajílété ń bì ní ọ̀bọ̀ sí tó bá tí màlúwa bá fẹ́ kọ́ máa bọ̀ wá. àmọ́ iṣu pé ya àwọn kankan ní òye mi inú tíra kan lọ́ máa jẹ kí ẹsẹ̀ bẹ́ẹ̀ ti kọ́ mi nínú àìlẹ́kọ̀ọ́ mi ẹnìkan náà nílùú kan ó ní ẹdùn ẹ má bínú a máa ń báwọn èèyàn ni àwọn èèyàn máa ń gbẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa nígbà àwọn kẹlímàtì kan àwọn àtàmù kan máa bá pàdé tí ò wa ẹ tó mo ní kí n béèrè wọn àti dáńgbà àkọ́kọ́ àtúndáńgbà wọn sí ah learning by phone ṣé ó ṣe so àjọ asàmì sí nọ́mbà tọ́ba tí wàá pè àmọ́ wa wò àmọ́ wò ńgbà wàá bá sùkò ní pè mà ńgbà wàá dídọ́kọ̀ mọ́ gbé wọn ah, mọ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ láyé yóò lọ kọ́ ni. ẹ abuja nù wà kí ni bẹ́ẹ̀ lábújá náà ń bọ́ lọ́wọ́ àtibí tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ wà wá bí wà wá kẹ́kọ̀ọ́ yẹn. ok mi fi nàìjíríà lẹ̀ mọ́ lọ kútọ́nu mo fi nàìjíríà lẹ̀ mọ́ lọ sudan mo fi nàìjíríà lẹ̀ mọ́ lọ saudi wọ́n wá àbújá kí ni bẹ́ẹ̀ ń bọ́ lọ́wọ́ àtibí irọ́ lásán tó bá lẹ́kọ̀ọ́ kọ́ wà wá kọ́ because kí n tó mọ̀ kankan ń gbọ́dọ̀ pẹ́ nìkankan lẹ́kọ̀ọ́ mọ tẹ mọ tẹ pẹpẹ pé màá ma kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tí mà lórí pé màá rẹ́ nìkan pè yọ máa ṣàlàyé fún mi lẹ́kọ̀ọ́ nù. àwọn eléyìí ó sì yàn lọ́nà bàjẹ́ eléyìí túmọ̀ sí pé àìlẹ́kọ̀ọ́ pọ̀ especially fáwọn shabab gan láwọn tẹ̀lé súnà lónìí àìlẹ́kọ̀ọ́ yẹn àfi ká lọ mú wá sópin nítorí pé tí a bá ti fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ wa nǹkan tá a láǹkọ́ náà gan kò ní wúlò kò tún ní wúlò débi pẹ́lúmi náà gbà lọ́dọ̀ wa àwa kan alára yóò tù wa kọ́dà yóò padà sí ẹni tí ń kọ́ yín lẹ́kọ̀ọ́ gan pé ìgbà tó jẹ́ pé asa àtàlà ìlẹ́kọ̀ọ́ làwọn eléyìí sí èsì pé níta nǹkan wọn náà gan-an ni wọ́n tún fi máa dá yó. torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé inna minal ilmi ma yanbaghi kitmanu ń bẹ nínú ìmọ̀ nítorí kan gbé pamọ́ ẹ gbé pamọ́ fáwọn èèyàn kan nígbà kan dìgbà kan.

eléyìí ọjà máa kankan kí lè léyìí máa a'udhu billahi minash shaitani rajim yẹ o wàláhi tàláhi kọ́ yẹ. àwọn olùmọ̀ọ́ sọ ń bẹ tí mo bá mọ̀ pé lágbájọ́ ọ̀ máa kankan lóòótọ́ kí n má jọ tẹnu mi jáde nítorí èmi náà dájọ́ ni o ń padà kú ń padà kú kò ẹ̀kọ́ fáwọn ẹni tí tẹ́ǹbà wa ń bẹ nìkan jẹ́ nínú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ táwọn náà lọ kẹ́kọ̀ọ́ kó náà máa pé bẹ́ẹ̀ ni à kò lè má rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi má dáadáa a'udhu billahi minash shaitani rajim ìfàsẹ́yìn náà máa kó bẹ́ẹ̀ sí Islam nítorí kó náà láyé rẹ̀ ó ní dáadáa tí ń ṣe fún Islam ìwọ náà ní dáadáa tó ń ṣe fẹ́ẹ́ Islam mẹ́jọ jẹ́ pẹ́ẹ́nu tiẹ̀ ni wọ́n ti wá máa gbọ́ àléébù ọmọ ìyá rẹ̀ àwa náà tá a ti wà nípò pé ká kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ kálukú a gbọ́dọ̀ máa bẹ nìkan jẹ nínú àìlẹ́kọ̀ọ́ kò lè mú ọ tó o bá gbọ́rọ̀ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni mo ti rí pé ìrànfà ní kankan ní ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ ń gbọ́ tí yóò mú ọ ni kò ní mú ọ àmọ́ mọ̀sẹ̀nu kọ́ mọ̀sẹ̀nu kọ́ kọ́ ọmọ wa bàjẹ́ ká kọ́ ọmọ sọ̀rọ̀ rẹ̀ láì dáká nítorí pé ọlọ́run ọba tọ́jọ́ dá gbogbo wa kì í sábò sí sẹ́nìkan ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ kún ọ̀rọ̀ wa sabase kọkọrọ wa a ní ìlọsíwájú tó ṣe pé kò lẹ́gbẹ́ islam gan tẹrí dáǹsẹ yìí yóò ní ìdàgbàsókè tó pọ̀ láwùjọ wa ká fi ẹ̀kọ́ ká fi kún ọ̀rọ̀ wa nínú tó tún yẹ kí ẹni tí ń wá mẹsì islam fún mójútó o náà ní pé tí mo bá fẹ́ wá ìmọ̀ kan ìlú tèmi sì ń gbé ni èmi ìfẹ́ lọ sílùú mi náà tẹmẹkẹ ńgbà mi ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn pé kó jáde ńlò kó lọ sí lómi ẹlòmíì kọrọ lọ́rùn pé kó fi ìlú lẹ kó lọ sí lómi ókè ìlú tèmi wà ní ibi tí mo sì fẹ́ wá mọ ní ìmọ̀ tí mo fẹ́ wá yìí màá wo ta lẹni tó ń mọ̀ nípa rẹ̀ jù nílùú tí mo wà yìí nínú pé èèyàn lẹ́kọ̀ọ́ nù o nítorí tí n bá wọ ẹni tó mọ̀ nípa rẹ̀ jù tẹmẹtí ọ̀sẹ̀ tó ń bá lọ kọ́ lọ́dọ̀ ẹni tí ọ̀ níjọ́ tí mo bá padà láǹfààní àti lọ sọ́dọ̀ ẹni tó mọ̀ jù kí ni màá máa ṣe màá máa ṣe bàjẹ́ èsì sẹ́ni tí mo ti kọ́kọ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ ṣe ha àdúpẹ́ fọlọ́n bàbá tọ́lọ̀ ní ká mọ̀ ẹ̀ ìkọ́kùkọ̀ ń kọ́ àtẹ́lẹ̀ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ kò sì tọ́ bẹ́ẹ̀ ìkọ́kùkọ̀ wọn ń kọ́ yín tó ń tì ní kọ́ wádùn tún láti ìkọ́kùkọ̀ wọn ń kọ́ yín kí ló mú ọmọ ti wádùn eléyìí tẹ́lẹ̀ torí ẹ̀ wá sẹ́nu rẹ̀ ń dédé síbí. Si wọ́n lọ́ọ́ máa màánú mo dúpẹ́ fọlọ́n tó ṣe kí n mẹlẹ́ yìí ní tí mo ti kọ́ tẹ́lẹ̀ kò ṣe déédéé ń máa ṣàtúnṣe ní ìsìn ń gbọ́dọ̀ sọ́jà dì ń gbọ́dọ̀ sọ́jà dì. bákan náà tọ́ba ajẹ́ pé inú ìlú tá a wá yẹn èmi ọ̀wá lọ́kọ́ ńlọkọ́ mà mọ́kọ̀kọ́ mà kan súkẹ́súkẹ́ ni nítorí tóde kan bá wà èmi ni fi ń ṣe mc ẹnu mi sì dùn dáadáa làkọ́dé jáàkún lè láàbì làkọ́dé jáàkún lè láàbì kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí gbogbo olú à ń kọrin à ń dárin à ń kọrin à ń dárin wọ́n ti wá sọ dì mà nílùú kọ̀ọ̀kan àwọn ọmọdé yẹ kó lọ wá mà kọjá pé àwọn lògbó ìlú lọ́la gbogbo wọn ti dúró sí di level wọn ò ní lọ wá màgìdì wọn máa sanra wọn jẹ wọn ti dá wọn mà lólóde olóde olóde olóde wọn ń kọ́ ìmà nítòsí wọn wọn ò ní lọ wọn ti mọ̀ pé wórówóró kábàkábà táwọn ń wíwù níta yé ń fẹ́nu lọ́dọ̀ tiwọn nínú àìlẹ́kọ̀ọ́ nù oníkálukú wọn padà sunkún lọ́la nítorí pé àwọn ọmọdé ń fojú di ẹ̀yin ọmọ pé wọ́n ti lọ àti màjèjì làwọn ọmọ ń kọ́ tọ́ba wá di lọ́la tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ọ̀rọ̀ tọ́dà bíi wúrà lẹ́nu àwọn ẹni tẹ́ kà fún ẹ̀yin náà ọmọ wa ké ha níbo lọ́mọ etí lọ kẹ́kọ̀ọ́ inú òdùtọ̀ wà náà ni inú òdùtọ̀ wà ti kò tí òun fi ń kẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe wóróworó káyé ni wọ́n ṣe làkọ́díjà kùn lè láàfin ọ̀tàn àbí ọ̀tàn tàbá fẹ́ kọ́ mọ̀ káwò ta ló mọ̀ nípa rẹ̀ jù náhù mọ̀ fẹ́ kọ́ ta ló mọ̀ nípa náhù jù lò yìí màá lọ ilmu tawhid ta ló mọ̀ nípa tawhid jù lò yìí màá lọ kọ́ lọ́dọ̀ mọ̀ fẹ́ kọ́ ilmu fiqh ta ló mọ̀ nípa fiqh jù lò yìí màá lọ kọ́ lọ́dọ̀ àmàna màna nítorí pé ó wù mí kémi náà mọ̀ bí rẹ̀ mo ti wá kọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀lúwa tán màá wá múra láti travel nínú ẹ̀kọ́ nù nínú ẹ̀kọ́ nù ẹni tí ò bá fẹ́ má fi ibùsùn rẹ̀ sùn lọ́jọ́ kan kò ní mà ti rí àpọ́nlé mà lọ́jọ́ kan ojoojúmọ́ orí kàtífà rẹ̀ lọ fẹ́ sùn ò ní rí àpọ́nlé mà lọ́jọ́ kan ọwọ́dọ̀ fi ìlú lẹ̀ o lè má mu yàn yá rẹ̀ lọ́jọ́ kan ò ní ma àpọ́nlé mà lọ́jọ́ kan ọwọ́dọ̀ fi ìlú lẹ̀ fi bàbá àti yá rẹ̀ lẹ̀ tún wá mà lọ síbò mi ìgbà tó o bá fi padà dé ẹ wá dúró orí tọ́lọ̀ wọn ti kójọ fún ọ ẹ wá dúró orí tọ́lọ̀ wọn kó ti kójọ fún ọ torí ẹja tara ara wọn sàhábà káfi kẹ́kọ̀ọ́ abdullahi bin abbas radiyallahu anhuma ó ní lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí tí wọ́n ti gba ìlú al ní Iraq àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá ilé ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní wówó wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ilé ayé ṣùgbọ́n èmi mo bẹ̀rẹ̀ sí ní lọ sọ́dọ̀ Umar radiyallahu anhu láti lọ wá mà mo sì tún máa ń lọ sọ́dọ̀ Ubay ibn Ka'b radiyallahu anhu láti lọ wá mà ẹ wá wo nǹkan ìyàlẹ́nu tí máa ṣẹlẹ̀ tí mo bá délé Ubay ibn Ka'b wọ́n máa sọ fún mi lọ́pọ̀lọpọ̀ gbà ike Ubay ń sùn lọ́wọ́ màá wá gan sẹ́nu lẹ̀kúnlé rẹ̀ léyìí tó ṣe pé tí Ubay yìí bá mà pé mò ń bẹ lẹ́nu lẹ́kùn wàláhì kò ní kọ̀ pé kí wọ́n jí òun nítorí ipò tí mo wà sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́bẹ̀yìn náà máa kó yẹn ọmọ àbúrò bàbá ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam níbi Abbas sẹ́wọ̀n kí nítorí ànàbí èèyàn gbọ́dọ̀ kan lé tọ́ ó ní Ubay yìí kéé mà ipe mo wà lẹ́nu ọ̀nà. tọ́ba ti lé lọ́mọ pé mo wà lẹ́nu ọ̀nà wàláhì yóò sọ fáwọn ará ilé rẹ̀ pé tẹ́ ẹ bá ti rọ́mọ tọ́ba ti di ẹjí mi ìmọ̀ ni mò ń sì lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n èmi ẹ fẹ́ kó wá jẹ́ mi ó sùn nítorí tí wọ́n bá ń jí nítorí mi tá ń nítorí mi yóò padà súnjọ́ kan yóò sallallahu الله wa sallam وسلم àwọn muhajirin wọ́n máa lọ bá wọn wọ́n máa lọ bí wọ́n léèrè nípa àwọn ogun tánàbí sallallahu alayhi wa sallam jà àwọn ayé alukurani tó sọ̀kalẹ̀ ìgbà wo ni wọ́n sọ̀kalẹ̀ èmi lọ bẹ́ẹ̀ nìkan nínú àwọn sàhábà ńláńlá yìí àfi kínú rẹ̀ ó dùn sí mi nítorí bí mo ṣe jẹ́ sànàbí muhammad sallallahu alayhi wa sallam mo wá lọ lọ́jọ́ kan sọ́dọ̀ Ubay ibn Ka'b mo wá ń bi léèrè mo ní àwọn ayé alukurani o àwọn súra wo lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ní Madina Ubay wá dá mi lóhùn ó ní àwọn súra mẹ́tàlélo àbí mẹ́tàdínlọ́gbọ̀n lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ní Madina gbogbo àwọn súra yòókù ńkọ́ Makka lọ́lọ́wọ́ ti sọ̀kalẹ̀ ó ní mo sàǹfààní yìí lọ́dọ̀ Ubay ibn Ka'b Jabir ibn Abdillah radiyallahu anhu ọmọ tìtorí àdìsí ẹ̀yọ̀ kán. àdìsí ẹyọ kan ó àjò kan kan lọ bẹ́ẹ̀ ni tí àdìsí ń bẹ láti Madina oṣù kan ló fi rìn lọ oṣù kan ló fi rìn padà bọ̀ ó ló ń ipe àdìsí kan tánàbí sallallahu alaihi sallam sọ nípa ẹ̀san níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam sàábì kan gbọ́ sàábì yẹn sì ti fi mo ti torí rẹ̀ mo bá rárá fún mi kàn mo rárá fún mi kàn so mo wá di gàrí ẹsẹ̀ mi mo dì í mà mo bẹ̀rẹ̀ sí ní lọ fódìdí oṣù kan títí mo fi dí ọ̀dọ̀ rẹ̀ nílẹ̀ ṣáà oṣù kan lọ́nà tó bẹ́ẹ̀ mọ̀ kí rìn rà fún mi ìrìn ẹsẹ̀ yẹn ni tẹ́ lọ pẹ̀lú rà fún mi kò ní sún yín kò ní rẹ̀ rà fún mi rà fún mi ò ní sọ pé ń gbé òun sáré ẹ̀yin náà ò ní sọ pé rà fún mi ń gbé yín sáré oṣù kan lọ́nà ẹni mo ṣe kí n tó dé lẹ̀ ṣáà mo bá lọ bá abdullah ibn unais radiyallahu anhu mo wá sọ sẹ́ni tí ń bẹ lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà alẹ́ rẹ̀ mo ní ẹ sọ fún abdullah ibn unais ìgbé jábìrì ibn abd jábìrì ń béèrè rẹ̀ jábìrì ń bẹ lẹ́nu ọ̀nà ẹni tí ń sọ ẹnu ọ̀nà alẹ́ rẹ̀ wá ní ṣé jábìrì ibn abdillah ó ní bẹ́ẹ̀ ni jábìrì ọmọ abdillah torí gbogbo yẹn lọ́dá sáà bẹ́ẹ̀ yẹn mọ́ báyìí ńgbà tí abdullahi ibn unais tọgbọ pé jábìrì ibn abdullahi lọ́wọ́ wọn láti madina ó ní sáré bọ̀ ni ìlọ́dì tó wà lára rẹ̀ ń kó mara bọ̀ ní sáré bọ̀ ọwọ́ abami lọ́ba dìímà mi èmi náà bá dìímà ntí ẹ̀ wulẹ̀ máa wá wàwí kan mọ́ ní hadithun balagani anka annaka sami'tahu min rasulillahi sallallahu alayhi wa sallam fi qisas àdìsí kan ni tí mo gbọ́ pé ìwọ ló rí gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alayhi wa sallam nípa gbígbẹ̀san nítorí gbé mi wá nù subhanallah ìrìn oṣù kan ni o fàkàṣìtù àǹtàmúta àwọn àmúta kọ́bìlà àtìmáà ẹ̀rú wa bà mí kíkọ́ ọmọ kù àbí kémi náà ọmọ kù kí n tó gbádìsí lẹ́nu rẹ̀ kí n sí sàmù tọ́ ọ̀ọ́lẹ̀ báyìí ni abdullahi bin unais náà bá ti kò jẹ́ sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul mọgbọdá nàbí wa sallallahu alayhi wa sallam sọ yìí pé yuhsharu an-nasu yawma al-qiyamah Ọlọ́run àbó kó wa dìde níjọ́ gbẹndé al-qiyamah aw qala al-ibad àbí kọjá pé àwọn ẹrú Ọlọ́run là nàbí sọ. uratan Ọlọ́run kó wa dìde ní ìhòhò kò ní sásọ lára wa ghurlan lẹni tí ò kọlà gbogbo wọn bá wa dábẹ́ wọn bá wa dábẹ́ àdọ̀dọ̀ kálukú ti padà sáyè buhman láwọn ẹni tó ṣe pé kò ní sálẹ̀kù lára wa mọ́ ẹni tó ṣe pé ilé ayé ló dé lójú fọ́ ojú ọ̀padà sí la ẹni tó ṣe pé ilé ayé ló dé ó ti rìn tẹ́lẹ̀ kó tó darọ ẹsẹ̀ rẹ̀ ó di ẹsẹ̀ tó ṣe rìn ẹni tó ṣe pé ẹ̀kẹ́ rẹ̀ wọ́n bí dáadáa wọn kọ́ là sí wá látàlùkìyà láti ìgbà títí ń bọ̀ láti fi títí ń bọ̀ wọn kọ́ là sí lẹ́kẹ̀ ayélujáde ni wọ́n ń bu là sí lẹ́kẹ̀ gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ọmọ adájọ́ gbèǹde ni kò ní sílàmù ẹ oríire tó ẹ má wulẹ̀ dára islam láyé ilẹ̀ ọ̀parẹ́ fọkúlnà máa bohman anikini tún máa bohman pé kò ní sálẹ̀kù lára wọn ja abdullahi bin unais onílẹ̀ ìsọ̀mọ́ àfọ̀nṣẹ́yì ìyẹn ni pé kò ní sálẹ̀kù kan lára wọn ọlọ́wọ́n bọ́ wàá pè wọn pẹ̀lú òun kan yasma'uhu man ba'uda kama yasma'uhu man qarub ẹni tó dìnnà gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ náà ò sì gbọ́ ọlọ́wọ́n pé anal malik èmi lọ́ba ana dayyan èmi lọ́ba ti sani lẹ́sàn. wala yanbaghi li ahadin min ahli an-nar torí náà kò tọ́ sẹ́nìkan ní ẹni tí wọ́n wọ̀ náà lónìí an yadkhula an-nar láti wọ̀ náà wa lahu 'inda ahadin min ahli al-jannati haqq nígbà tó ti kọ́ lẹ́tọ̀ kàtọ́ yẹ kọ́ gbà lọ́dọ̀ àwọn ẹjọ́ wà àlùjáná lónìí yẹnni pé tọ́mọ àlùjáná bá jẹ́ ọ́ ní láyé ò ní wọ́n náà ṣáájú kó gbẹ̀tọ̀ rẹ̀ ọlọ́run tún wá sọ pé wala yanbaghi li ahadin min ahli aljanna kọtọ sẹ́nìkan nínú àwọn ẹni tó wà aljanna an yadkhula aljannata kó nà wà aljanna lónìí wa li ahadin min ahli an-nari 'indahu haqq kó sì jẹ́ kó máa ná kan lẹ́tọ̀ lórí rẹ̀ tó yẹ kó gbà hatta aqussahu min àyàfi kó jẹ́ pé ń gbẹ̀san fún ń gbẹ̀san fún ọmọ náà tontu bá aljanna ni wọ́wọ́ hatta lọ́kùmá kódà tó fi dórí ìgbà tí tó bá gbọ́ ọmọ náà nígbà tí tí ọ̀yẹ́kọ́ gbà yọ gbẹ̀san lónìí kayfa وإنا إنما نأتي الله عز وجل عراة غرلا بهما bóò lọ́lọ́run ti wá gbẹ̀san fún wa lọ́dọ̀ ara wa tó sì jẹ́ pé olánàbì sọ pé ń ṣe lálọ́ bá ọlọ́run ní hóhó ọmọlúàbí lẹ́ni tí ò kọlà tí ò sì sálẹ̀ ibùkan lára rẹ̀ níbo la wá fowó tí wọ́n fi máa gbẹ̀san báyìí. قال النبي صلى الله عليه وآله وسلم هو صيب بالحسنات والسيئات àwọn dáadáa àti àìdáa náà ni wọ́n fi san dáadáa tiẹ̀ ni wọ́n fi san ẹni tó sa àìdáa sí tí dáadáa rẹ bá san àìdáa tiẹ̀ ni wọ́n kò lé ọ lórí kọlọ wọn bọ dákun kọ sànù wa torí ẹ ẹ rí i pé àwọn aṣíwájú wa rere nínú ẹ̀kọ́ tí wọ́n ní ni wọ́n máa lọ wá ìmọ̀ wọ́n máa lọ wá ìmọ̀ lónìí ńkọ́ èèyàn mélòó ló ń lọ wá mà èèyàn mélòó ló ń lọ wá mà ìmọ̀ làwọn tún lọ wá kì í ṣe sàtífíkèétì nítorí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà yunifásitì wọ́n máa sọ fún yín pé àwọn wá síbí fún certification àwọn fẹ́ wá gbàwé ẹ̀rí pé sèmà làwọn wá wá torí àwọn ti mà pé kò sí màá bí tẹ́lẹ̀ náà ìmà ni ẹ̀yìn ọ̀lọ́ wa má bá sìkò rẹ jẹ tó bá pèwé ẹ̀rí lọ́nba lọ wa ọ́ dájú pọ̀ gbádùn torí páálí lásán wọ́n lọ wa kìí sì wẹ̀ ẹ́ tó bá lọ wá mà tó bá dé wàá rí i pé oore púpọ̀ ṣẹlẹ̀ àwọn olùmọ̀ ńláńláńlá láyé wọn ò gbàwé ẹ̀rí kankan wọn ò gbàwé ẹ̀rí kankan kò túmọ̀ sí pé ìwé ẹ̀rí burú o ẹ̀hẹ́ ọ̀ wá mà tí wọ́n bá wá fún ọ níwèé ẹ̀rí tí ń tọ́ka sí pé ọ wá mà kò sí tó burú mẹ́ ọ wá mà ọ mà kankan ò sí kinní kan ọ wá ń sọ pé kí lọ fẹ́ lọ máa wá mà sí ìmá kí lọ fẹ́ lọ wá èèyàn kú lólódo ni o èèyàn kú lólódo o bákan náà nínú ẹ̀kọ́ sẹ́ni tí ń wá mà òun náà ni kéèyàn jẹ́ni tó ṣe é kéèyàn máa wo olùkọ́ rẹ̀ pẹ̀lú ojú ojú ni kéèyàn máa fi wo olùkọ́ rẹ̀ kìí sojú àbò kìí sojú kí lọ jámá ojú kí ló ṣe fún mi èèyàn fi máa wo olùkọ́ rẹ̀ torí ẹ̀ èèyàn máa lé kéèyàn sì máa tó ma ọwọ rẹ̀ fún nítorí pé ẹni tó bá ti ń wo olùkọ́ rẹ̀ pẹ̀lú àpọ́nlé ó máa ń ṣe sábàbí kọjá pé tẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò wúlò fún yín tẹ́ ń bá ń wo olùkọ́ yín pẹ̀lú ojú àpọ́nlé ń tẹ́ rí kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò wúlò fún yín. apá kan nínú àwọn aṣíwájú rere wọ́n ní nígbà tí máa ń lọ sọ́dọ̀ olùkọ́ rẹ̀ yóò ti kọ́kọ́ fowó kan ṣe sàrà kó tó débẹ̀ yóò wá sọ tadhhabu barakatu ilmihi minni ìwọ ọlọ́run àlùbáríkà àmà tó fi kọ́ mi má jọ sá máa lọ́wọ́ tòbí ẹsẹ̀ máa bẹ lọ́nu Ar-Rabi' tọ́jú èèyàn ìmáàmù Shafi'i kọ́lọ̀ ń kọ́ kí àwọn méjèèjì ó ní majtara'tu an ashraba al-ma'a wash-Shafi'i yanzuru ilayya haybatan la èmi ọ̀láyà láti mú mi níbi tí ìmáàmù Shafi'i bá ti ń wò mí nítorí àpọ́nlé tí mò ń ṣe fún un omi lásán tó ń gbẹ́ngbẹ́ bá kò ní mú mi nítorí pé ìmáàmù Ṣáfi'í ń wò. wọ́n tún gba ẹgbà wọ̀rọ̀ wa látọ̀dọ̀ Ali ibn Abi Talib qala ó ní min haqqil mu'allimi alayka an tusallima ala an-nasi 'amma wa takhussuhu dunahum bi tahiyya. wọ́n ní nínú wọ olùkọ́ lórí rẹ̀ ó náà ní kó bá wọlé báyìí ní ìsìn táwọn nínú wọ rẹ̀ lórí rẹ̀ nù yẹsẹ pé mo ti sálámà sí gbogbo èèyàn bẹ́ẹ̀ ni o ti sálámà sí gbogbo èèyàn ọ wà lọ sálámà sólùkọ́ rẹ̀ lọ́tọ̀ nínú ẹ̀kọ́ nù sọ̀rọ̀ pé o ti sálámà sí gbogbo èèyàn o tún wà lọ sálámà sóun lọ́tọ̀ ọpọnlé àbọ̀ ọpọnlé inú rẹ̀ ó dùn àbí òní dùn yàtọ̀ sí dọ̀bálẹ̀ yàtọ̀ sí dọ̀bálẹ̀ torí pé ńgbà ti sálámà sí gbogbo èèyàn tó tún wà bọ̀ ọ́n á àpọnlé ńlá ni àpọnlé ńlá ni nínú ẹ̀kọ́ táwọn sàhábà ń kọ́ wa nù wà á ń tajilisa amáàmàhù tó ń bá ń bólúkọ́ rẹ sọ̀rọ̀ kó jókòó níwájú ẹ̀ kó jókòó níwájú ẹ̀ wàlá tẹsítẹrì wàlá tuṣe rọ́nà ìdáhù bí ẹ̀ dẹ̀ ọ gbọ́dọ̀ máa fọwọ́ júwe sẹ́nìkan níwájú olùkọ́ rẹ̀ kó jókòó níwájú olùkọ́ rẹ̀ ẹnìkan á bọ́ sọ̀rọ̀ wá sí sọ ọ gbọ́dọ̀ síbẹ̀ níwájú olùkọ́ rẹ̀ wàlá wala taqulanna qala fulan khilafa ma taqul níwájú olùkọ́ rẹ̀ mọ̀sọ̀ pé ẹ́ níta ẹ̀sìn sọ yẹ́ nìkan sọ ń tọ́ta kó. ọ gbọ́dọ̀ sọ wájú olùkọ́ rẹ̀ olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ ẹ̀hẹ́n nìkan sọ pé ẹ àwọn nìkan sì sọ pé àwọn kan ń ṣe fanfa ẹ nìkan sọ pé ọlọ́mọdé ọ̀wé ètò olùkọ́ rẹ̀ sọ náà lọ́ba dìde mbẹ́ májì ọgbọ́ pẹ́ nìkan sọ pé nígbà ọba débò mi máa sọ pé nìkan sọ pé eléyìí jẹba wọlé tẹkẹtẹ náà ń dẹkọ àhàdá ẹ ti gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dáa níwájú olùkọ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ pẹgẹ ẹnìkan kan lẹ́yìn láì dáa níwájú olùkọ́ rẹ̀ wọlé àtúnṣe awèrè jẹlé sẹkẹfì mẹjìlẹsìkì ẹni tó jókòó tí ọ má máa gba ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ níbi tó olùkọ́ rẹ̀ wà olùkọ́ ń bọ sọ̀rọ̀ ẹ̀yọ́ tó wá jókòó ẹ̀ tó máa ṣèpàdé mi ọlọ́mọdé ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó wala ta'khudhu bi thawbihi idha qama ọ gbọ́dọ̀ fa olùkọ́ rẹ nígbà tó olùkọ́ rẹ bá dìde o à àìlẹ́kọ̀ọ́ wa pọ̀ olùkọ́ dìde wa pé bàbá ẹ ọlọ́mọdé ọ gbọ́dọ̀ fa sọ rẹ tọba ní kò ní ṣubú tó ṣubú ńkọ́ tọ wala talihha alayhi idha kasal ó ti rẹ olùkọ́ rẹ ọwọ́ abẹ́rẹ́ sí ní sàtẹnumá ẹ bàbá ẹ tún fi kún ẹ̀kọ́ yìí ò tí ì tó ẹ tún bá ẹ tún kọ́ andí ẹ̀ sí. wàlẹ́ wàlẹ́ àtàkùrọ́bù mẹ́ntòlè sọ̀xbẹ́tẹ̀ má jẹ́ kí bíbá olùkọ́ rẹ rìn kó wò kó ti sú adúrò ọdún tàǹtí tẹ̀lé bàbá yìí bọ̀ ọ síbẹ̀ adúrò ọdún tàǹtí tẹ̀lé bọ̀ ọ síbẹ̀ ó sì ní bẹ́ẹ̀ lọ́n kó kú. sẹ́yìn náà lè bá a dìde rárá ìwọ náà má mú ọmọ ọlọ́mọ kankan má lẹ́ o kálukú náà máa dìde tiẹ̀ náà lójú ayé rẹ̀ máa fi mùṣkílà ọ gbọ́dọ̀ kó ti pẹ́ sẹ́mi kó Abu Yusuf fẹ́ serú ẹ̀ òun kò kó ti pẹ́ tó ti Abu Hanifa ọyẹ kó náà ti sára wọn a báwọn náà máa tó àwọn náà bá kan bá jókòó ẹ máa kí ó Abu Hanifa wà á yìí torí àgáwà kálukú ó láwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ Abu Hanifa wa rí a Abu ah, Yusuf ló náà ti dá dúró yìí òwúrọ̀ ọwọ́ arẹ nìkan ẹ lọ béèrè lọ́dọ̀ rẹ̀ kí ni ìdájọ́ nǹkan báyìí tọba ni bẹ́ẹ̀ ni ẹ̀yẹn sọ pé bẹ́ẹ̀ kọ́ tọba sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹn sọ pé bẹ́ẹ̀ tọba lọ sí béèrè bẹ́ẹ̀ lóòótọ́ Abu Hanifa ni Abu Yusuf ni bẹ́ẹ̀ ni oníbèrè ní bẹ́ẹ̀ kọ́ ajẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀dà bẹ́ẹ̀ <laughs> ah, ẹni tó ṣe fèrè atúlẹ̀ ó ti jí tẹ́tán nígbà tó ti jọ́ kejì wọn bá sáré lọ bá ìmáàmù ìmáàmù Abi Hanifa kọ́nà ó bóyin lẹ́nu ẹnìkan náà ṣe béèrè lánàá gbígbé báyìí báyìí báyìí mo sì ní bẹ́ẹ̀ ni ó kọ́ ó ni adé pé bẹ́ẹ̀ kọ́ ó ní adé pé bẹ́ẹ̀ ni <laughs> àbúrò àníbà rí kó ti tẹ dáadáa ó ní ó ní wọn á mèwó ló délé lọ́nà nígbà tí wọn náà tọ́ wa lọ dá ẹ̀kọ́ lẹ̀ lójijì báwọn bí wọn bá ti jẹ pé èèyàn bá yó téèyàn máa ràn tó ti wá ni wọ́n ti fi ti ti gbogbo eléyìí ó túmọ̀ sí pé ẹ má wò kó ti pẹ́ tẹ̀ ti wà lọ́dọ̀ torí pé orí tẹ́ padà fi mú jáde yọ pọ̀ orí tẹ́ padà fi mú jáde yọ pọ̀ bákan náà ẹni tó ń kẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa di àjẹyójú nínú ẹ̀kọ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ nù ẹ̀yin lẹ ń kẹ́kọ̀ọ́ oníkálukú yín wá gbóúnjẹ kalẹ̀ fún àwọn fẹ́ẹ́ jẹun kálukú jókòó ti àdémù ẹ̀bà wọ́n á bẹ̀rẹ̀ sí ní san pẹ̀lú ọbẹ̀ ẹ̀la wọn á ní à ìmọ̀ yìí èdú olórí kò ní dùn nítorí pé gbogbo bitọ́ ẹ kí mo dúró sílẹ̀ ti fẹ̀bà fíìlì tò ẹni tí máa ń kẹ́kọ̀ọ́ láyé kò ní máa jàjẹ́ rán gbogbo ẹ̀kọ́ tẹ̀ máa ń kọ́ ni ẹni pé lọ́fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀mọ̀wé kọ̀ máa jó gbogbo àyè tí màá máa dúró sí lára ló ti fóúnjẹ fíìlì tèèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí eléyẹn nínú tí màá rán yàn lọ dáadáa tí yàn bá ń wá màní kí wọ́n máa jọ ní ìwọ̀ntúnwọ̀nsì ó jẹ́ ọ̀gbọ́dọ̀ pọ̀ jù lọ́rọ̀ rẹ̀. alimami shafi'i onímọ̀ shafi'i tó mundu sitta ashrata sana ǹjẹ́ àjẹ́ yó láti bí ọdún mẹ́rìndínlógún nìyí. àti sixteen years ago ǹjẹ́ àjẹ́ yó. ìdí ni pé téèyàn bá ti ń jẹ àjẹ́ yó jù èèyàn máa mú mi pọ̀. omi dẹ́sí rí yẹn tó bá ti pọ̀ lápọ̀jù àtúnjẹ èèyàn máa sùn tí ẹ bá sì tún sùn pọ̀ èèyàn máa gọ̀ tí oorun bá ti pọ̀ jù èèyàn gọ̀ ẹ rí i pé ní sinimá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ eléyìí ti múná lọ ọwọ́ ọgbà tó bá fi jí sí òun tẹ́ ẹ bá ń ṣèbéèrè pẹ̀lú òkú ọlọ́run kò ní sínú ẹni tí ó participate dáadáa àwọn ọmọ tí ó sùn àwọn làwọn máa gbìyànjú ẹni tí ń sùn ọpọlọ tí ó ti máa jẹ́ pé ń ti ń jogún gígọ̀ pọ̀ jù torí tó ń jẹ bá ti pọ̀ jù èèyàn máa mú mi pọ̀ èèyàn máa sùn pọ̀ ọpọlọ máa dọ́ọ̀lù tọ bákan náà ọpọlọ máa dọ́ọ̀lù gbogbo oríkèéjà yóò máa kọ́lẹ̀ bákan náà tonti gbé sẹ̀rí àgán kórìíra kéèyàn wá máa jẹ àjẹsára jù téèyàn bá ti sára ẹ̀rí pẹ́ lómi ọ̀sára débi kójú rẹ̀ ó yìí àbẹ́yìn òrírí ọjà títí ojú yìí bí ẹni tó fẹ́ kú irú àwọn eléyìí ò lè kẹ́kọ̀ọ́ torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé fẹ́ iná dáa akitarumatọrọ́wù yẹfúnnu mina tọ́cámi àwọn sọ̀rọ̀bì ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ tẹ̀rí láyé yìí látara jíjẹ mímu ní ti máa wá. ẹ̀rí pé nísìn kò sí ti ń sẹ́nìkan nu wa ọlọ́mọdé àìdò sí wa tó bá fẹ́ wá wò wọ́tá ti lọ jẹun níyì kọ̀ jẹ́ ráìsì nìkan náà ní kọ̀ jẹ́ kó yó dáadáa tó ti wá yó dáadáa kò tún wá wá five alive kò gbé páálí kan kò gbé mu wọn bá wá sóbò kò tún dà sọ̀n kùnú tún dà sọ̀n pẹ̀lú gbọ́ ọlọ́sílẹ̀ ọ̀lẹ́ ìmá ọmọ ẹsẹ̀ ti yára tọ́ilẹ̀tì ó wá lè tún máa ń tọ́ilẹ̀tì lásán o wàhálà ò lè di hospital ò di hospital torí ńgbà tí ìgbẹ́ ìbá bẹ̀rẹ̀ sí ní yadé kò ní gbọ́ mọ́. wọn náà máa gbé ajẹun lásẹsẹ àdọràn bẹ́ẹ̀ ni alọpọlọpọ àárẹ̀ láyé jíjẹ mímu yìí náà tẹ̀yin bá ń fẹ́ wọn yẹ lílọ tẹ máa lọ sítu yóò dínkù ẹ̀yin ẹ máa sọ oúnjẹ tẹǹjẹ ẹ máa sọ ntẹmọ ẹ gbọ́dọ̀ jẹun láì jẹ pé bí pààyàn tẹ ẹ bá wá jẹun gbà bí pààyàn ẹ má jẹ ẹ rí i sítu yóò gà tó bá àbí ọlọ́wọ́ bójú rí kẹ́nu ọmọ dàkẹ́ ni ọ bọ́ba ti di tọ́ọ̀mù àdàkẹ́ nu ọba ti nìyọ́n mà sáré náà àwọn lárúbá aláta yìí jọ wọn ti mọ eléyìí wọn nílé ibi tá à ń jẹun sí wọn ibẹ̀ gan-an nílé àrùn tí ẹ bá sóúnjẹ máa kó nú ẹ sì rí i pé ọsítù ọ̀dà yín mà dáadáa torí ẹ ẹni tí wọn wá mà láyé ẹ kìí sí o. ekele èsì pé kí wọn jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ìdínú tó fi jẹ pọ́ màmí ọlọ́run dá ọpọlọ rẹ̀ dá òun náà ló kó bá jíjẹ jíjẹ jíjẹ yìí náà nínú tuntun túmọ̀ sí pa alẹ́kọ̀ọ́ nínú ma wa òun náà ní pé kéèyàn wọn wò wípé ìmọ̀ tó ń wá yìí kọ́ nítorí pé tá à ń bá ń wá mà tá a bá fi lè níwà pẹ̀lú ẹ̀ ìmọ̀ yóò túmọ̀ sí pé kò sí wá láǹfààní lọ ni torí rẹ̀ olùkọ́ tó bá tún níwà ẹni ká ẹgbẹ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé ẹ̀ mọ̀ wà wòkọ́ sí ti bàbá yẹn bá ń yàtọ̀ sí kọjá pé ẹni tó ti ya sa ẹni tó yẹ pé páàgùn ló ná ní nǹkan kí ni wọn náà yà páàgùn lọ́ọ́ padà yà tọ́ọ̀bù àti bàbá ńlá ń kọ́kọ́ torí pé iṣẹ́ òwúrẹ́ sọ pé ká ẹ palá ń kọ́kọ́ lónìí kálukú gbọ́dọ̀ palá ń kọ́kọ́ méjì adarí kan méjì mélòó nù mẹ́rin àwọn alẹ́ lá ń kọ́kọ́ adarí kan kábìlì àwọn náà ti dọ́ ọmọ àwọn bàbá yìí ti bọ́ ọ̀tá lónìí kò sí tàbí ṣùgbọ́n ike yọ padà dé lẹ́fù kan tí wọn náà bá ti kọ́ kí o tagi lọ́mọ sí adarí kan lọ́mọ lè kà wọ́n ní mahma yakunil murabbi yakunil murabba bólùkọ́ bá ṣe rí lọ́mọ tí ó rí bí títà bá ṣe rí ni túdẹ̀ǹtì ó rí. tọ́ àwọn olùkọ́ rẹ àwọn bàbá olóògùn ni ká mú olóńgbò láàyè ká sọ sínú agbada tá a ti gbé kaná láti bí wákàtí márùn a àwọn àkà wọn dájú bàjẹ́ sọmọ pé wọn náà kọ̀kọ́ dájú ná ọkọ̀ dájú bàjẹ́ nítorí kékeré ni àwa mú kíni asolóńgbò mọ́lẹ̀ asọ́nà mọ́tòlórí náà ní kíni ọ wá wo tó dábàá sọnù agbada sẹ́mi pé yóò ti dájú bàjẹ́ tó ìdí nu tọpọlọpọ fi yàyàkuyà tọ́ra àwọn olùkọ́ wọn náà ti yàyàkuyà tó irú àwọn wọ̀nyẹn olùkọ́ rẹ kí máa sìn yàngbẹ́rẹ́ ni tọmọkọ afẹ́fẹ́ lẹ̀ tiẹ̀ náà máa mú ká ni. nígbà tó kpọ́dọ̀ rẹ̀ ló ti kọ́ tẹ̀bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ahli sunna ẹ̀rí pé ọba náà pẹ̀lú gbọ́lọ̀ pọ̀ bá jọ bídíà tó bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sunna rí pé òní tó ń pa pa pa torí wọn náà máa wò pé ah bàbá tí mo kọ́ kí ó lọ́dọ̀ àwọn ètè ha kó lè tètè wọrí mi ìhàn ìhàn sára wà láwọn àkàkàkàkàkà nítorí mo kọ tí mo tún kà ha ntún ịtụ yẹtẹ pé mú o ntún hàn mí ntún ọ̀nà ọ̀nà oh túrọ́tù tó bá ogójì ni ẹ́ àkọ́ lọ́dọ̀ wa ẹ̀rí tí èèyàn àkọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa tó bá yẹ kọ́dọ̀ àti ẹni mo dọ́ta kọ́gọ́rùn mẹ́rin tó bá lọ́dọ̀ wa ogójì péré lẹ́yìn fẹ́ yẹn gbé bàbá yín bá ti ṣe rí lẹ́yìn náà kọ́ ìlẹ́yìn kọ́ wá dà o kọjá pé ẹni tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ń bí díà ni o tẹ́bá fi lè lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ń bí díà wàláhi ẹ̀ kọ́ aburú mẹ́ nítorí pé alimọ̀gọ́tẹ́dìrú ẹ̀ṣẹ̀rùnà àwọn aládàáda alẹ̀ làwọn ẹni tó burú jù nù àwìn yọ kọ́ fọlọ́n ṣe yẹ̀yẹ́ yọ kọ́ fànábì ṣe yẹ̀yẹ́ yọ kọ́ Islam ṣe yẹ̀yẹ́ in one way or the other. ìdí náà tó fi jẹ́ pé ẹ àgbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dún bìdíà nítorí pé bóun ṣe rí lónà ọmọ plan fún wa ẹ̀yin ẹ máa wò nìsí níbẹ̀rẹ̀ tẹ̀ ń kọ́ kí ó láyé ọlọ́run ti kọ́kọ́ fà fún ọlọ́run wa padà sànù ẹ̀yin wa ma àti ṣé bàbá yẹn ò rí ọkọ inú rẹ̀ ó dùn wàláì láìláì inú rẹ̀ ò ní dùn ṣé máa ń rẹ́rìn sí ọgàn ẹ̀rín ẹ̀rín yá jí ni o kò dénú o gbogbo tó bá ti jókòó láyé ìwọ náà má bàjẹ́ ẹ ọmọ sí ló ń di súnà kan àwọn ọmọ olórí búdà kọ́ ń dé orí wọn. àwọn òbílẹ̀ nítorí pé tí ń wù òun nígbà tó ti kọ́ kí ó lọ́dọ̀ òun kọ́ dàbí òun ọwọ́ àrìpé tó bá kọ́ súnà náà nígbà tí wọ́n ti kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ kí lòun náà fẹ́ kọjẹ́ níbẹ̀ kọ́ jẹ́ bí òun náà tọ́lọ̀ ń bá wa sàdánwò fún yàn lọ́nà kejì kọ́lọ̀ ń sàmì wa o ti kọ́ kí ó rí lọ́dọ̀ súnà ó sì ti ṣe súnà lọ́ba lọ bọ́ sọ́wọ́ bídíà gbogbo létí ti má lára rẹ̀ wọ́n bá dàwó ṣé àfọ̀nsúnà yóò rí ọkí nu tiẹ̀ náà dùn láéláé náà rí ọ̀nà ìdùn gbogbo ọ̀nà tí wọ́n bá san láti tún dọ́ padà sí ìdí súnà ni wọ́n mọ̀ wá nítorí pé àwọn náà ti mọ̀ kófò aburú ti ṣẹlẹ̀ sí ọ àwọn afẹ́ kò kú lórí aburú torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀yin bàbá bàbá màmá màmá ọkọ̀ sí i lọ́wọ́ ẹ̀yin tó yẹ pé ẹ̀yin fẹ́ kó kó ọmọ ẹ̀yin jáde kí wọ́n ṣe wọ̀límà fún wọn ẹ ráwọn ilé kí ó tọ́ dángájíá lẹ̀ táwọn alùsùn nà dálẹ̀ tó ti kọ́ ọmọ ní kí ó tí ó yẹ kóró yàtọ̀ sílẹ̀ ọmọ tó dìde pẹ̀lú ẹ̀sìn eléyìí tọ́tọ́nà yọọ ma ṣe ma tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ ní mọ́ ọmọ wa rúlé kí ó bá wọn. ẹ torí tẹ bá mú lọ síbẹ̀ kọ pé bá má kúnlẹ̀ yorùbá tẹ bá wẹ́yà tí ma tan rẹ̀ jẹ́ láyé yorùbá nàmbà wà. àwọn dànù ma tẹ́ra wọn dànù yorùbá nàmbà wà wọ́n fẹ́ràn arọ́ bí tí wọ́n kọ́ ọmọ lọ tí wọ́n ti bìdì aláìsí orí ẹ̀ tí wọ́n mọ kọ́ kéwùrọ́ kéwùrọ́ kọ́dà àwọn afáàsì ń kọ́ wọn náà máa fi kéwùrọ́ ni wọ́n máa pe kéwù pèkúpè fọ́mà tọ́ra wà ń rí tọ́ bá padà mọ́mọ́ lọ gbogbo bíi rédíò tọ́ bá padà mọ́mọ́ wá dọ̀ wa wàhálà táwọn ọmọ máa fún wa ó ju tọ́ ọmọ tí ò sì máa kéwù lọ wọ́n ti fi kéwù kan sí lẹ́nu tí ò tí ò tí ẹ̀jọ́ kéwù wọ́n lè ní ìsàásúlísí èwo ni ìsàásúlísí ẹ máa dán kọ́ mọ́ ìdá zolzilazil èwo ni ìsàásúlísí wàláhi mùsùlùmí wọ́n ti wá dá méjì ahọ́n ọmọ ẹ̀yin wọn fẹ́ padà gbé ahọ́n ọmọ sọ́nà ẹ sì wo bọ́lọ̀ ṣe dá wa tó bá gbọ́n fọmọ́lẹ̀ bọ́lọ̀ ṣe dá ni kò sọ́mọ tí ò ní tètè hàn jó gidi kò sí tó sa hàn wa ọba jẹ yorùbá ọba jẹ ibo ọba jẹ awúsá so wọn tó amú lọ bí ìrẹ́gbẹ̀ kan torí wọn bá wọn kọ́ ọmọ jáde níjọ wẹ̀límà gbogbo tí ọ̀dára rẹ̀ tí ọ̀dá máa kankan ní yorùbá máa kà wọn máa gbé àwọn ti ṣe wẹ̀límọ̀ ńlá kọ́kọ́ o ah ewọn wẹ̀límọ̀ ńlá kọ́kọ́ kò yé mi o <laughs> wọn ní wẹ̀límọ̀ ńlá kọ́kọ́ àwọn ti ẹ wá wo táwọn ń ṣe bẹ́ẹ̀ ni àbúrò kọ̀ọ̀kan náà àwọn oníṣẹ́ wòlíì máa fọ ọmọ akójú oyè ọ ọmọ ọkọ̀ kí oyè oyè o yóò sì alukurani ìtọ́jú àmì ọmọ gbogbo rọ ẹ̀sán jẹ́ ẹnìkan àni tó o bá ti sí wòlíì máa kò sílẹ̀ ẹjọ́ ẹgbẹ́ sọkúsọ ẹgbẹ́ sọkúsọ wọn ní gbogbo wọlé kí ó tẹ̀ ẹ̀sán ẹ̀sán jọ náà èlò aláàpà táàfin bàtà àwọn ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ yóò bóun ní rí lè kí ó gidi kọ́ fọ́ ọmọ sí i. ẹ bá ọba lọ bẹun ntí ń bà mí lẹ́rù nípò ní kúnlẹ̀ mọ́ bá ọba lọ bẹun o lè kó mílíkì wá pé mílíkì tó mu lọ́yìn ya ẹ gbọ́sọ̀ kù sọ mílíkì rọ̀ ní bó rọ. fabrikéètì rọ̀ lọ akọ ma pé kó mílíkì lọ fún yàrá rẹ̀ yóò bá fẹ́ràn arọ dábẹ́ mọ́ ọmọ lọ lè gidi finish ọ̀dọ́ wa o ẹ má fi àwọn ọmọ sílẹ̀ fáwọn àwọn àfáà bó ti jẹ́ pé ẹ̀yà ara èèyàn wọn wá tí wọ́n fi sògùn bọ́mọ yín náà ṣe máa ṣe lò kálọ̀ máa wú sáré pa abẹ́ lu egun òkú abẹ́ lu egun òkú ntọ́mọ yín náà máa ṣe lò sókù yín bẹ́ẹ̀ kálọ̀ sórí àkìtà ká máa kó gbẹ̀tì ń horu láàárọ̀ kùtùkùtù bọ́mọ tí yín náà ṣe máa ṣe lò sókù yín bẹ́ẹ̀ ká máa di síra ká pé sẹ́dà láìlú lẹ́fẹ́ ni àbí yàtì ẹ dàpọ̀ ẹ wò kẹ́sọ̀rọ̀ Ok, ẹ̀yin pin ni gbé tẹ́ ẹ̀ máa ń fẹ́ ni á sì fún yín ládùá ṣé sẹ́yìn fẹ́ kọ́ máa yín ọmọ ṣe ni ẹ kakọ́ kí o ká má tún ṣiṣẹ́ má ká ya ọ̀lẹ́ jókòó tìyà ṣé sẹ́yìn fẹ́ ni sòkọ́dá o nítorí pé dídáyé ń lọ lónìí kálukú bùkátà kó níṣẹ́ lápá o táwọn bá ti kéke òkè kúkè kan súkẹ́súkẹ́ kan lọ́dọ̀ àwọn bíjẹ́ ẹgbẹ́ wọn yọ kan jókòó tì ní. ó lè máa ń pé òun wá ẹ̀ẹ́dùn àrà kétékéwù náà ló bí ẹdun ara mo ní kí ni jẹ́bẹ̀ wọ́n ní àbò ah, lè yẹ yìí mo ní adúpẹ́ fọlọ́ áá <laughs> ah, ah, kálukọ́ kan yà pa àgùn kalẹ̀ ni lọ́ọ̀ yẹ kódò àwọn bíbí àwọn tí ń kọ́ níta àwọn náà ń kọ́ wọn nù tọ́wọ́ akadé wúrọ́ kan tí ò ní lẹ́bù tí ò ní lẹ́bù ìfìdá yìí yọ wá jókòó tì yọ wá tàwọ̀ kalẹ̀ bàbá tí wàá wọlé láàbù ni wọ́n mú ọ wọ̀ sẹ́ẹ̀mà láàbù ẹ̀ ẹ̀ lè má wọ ọkọ̀ ọ̀dọ́ tó kó ka dùkú sẹ́ẹ̀mà láàbù ẹ̀ ibi tó wá pé laboratory tó ti ah, tọ́ba ti wọ́ mẹ́kẹ́ róòdì bá wọn náà wọ́n lè wọ́n lè wọ́n lè bá tọ́ funfun ṣe ìbìbò eléyìí rẹ́ẹ̀dì ń bì gírì ń bì eléyìí fún ọ́ tó dẹ́kẹ́dẹ́kẹ́dẹ́kẹ́ àwọn dámdà yà ìlú sọ̀rọ̀ lọ ah èwo dámdà yà ìlú àwọn ọ̀rẹ́ ní bọ́dì <laughs> irú ń tẹ̀ ń fẹ́ bá àwọn ọmọ ẹ̀yìn nù. èdè omi ò tún pé ńgbà tó òrí jálà bí ṣe ló ń sàgbàlá ńgbà wà lọ kọ́kí lọ́dọ̀ ń díà ọ̀dà bá alásàlá yọ wà lé tìrò gbogbo gbà lé tìrò mọ abẹ́rẹ́ kí ló dé tẹ̀ lé tìrò ẹ̀yìn àbá wọn láṣìírí tọ́ àbẹ́ ò lè yé wa kí tọ́ àbẹ́ ẹ̀yìn ó ní ẹ tìrò yẹn tìrò fẹ́ yẹn gbogbo tó bá ti lè rí ojú rẹ̀ bá tọ́ba fẹ́ sí fáìlì ìdánilẹ́kọ̀ọ́ mi lélẹ́yìn àìmọye obìnrin ló ti di pé àbá alásàlá tún bá sùn wọ́n ti fi tìró wọ́n fi tìró láìsí rẹ̀ òun náà wàá di pé ń wá àbá alásàlá tún lọlé àbá alásàlá tún náà ń wó ń wálé torí ẹ ẹ rẹ lómi látàrí ká kékeré kan tí ò ní túmọ̀ òun náà lè dájọ́ máa aládùn àkànlẹ̀ wọ́n lè ní kùbùrà àbẹ́ rí rẹ̀ sọ̀rí kọ̀ọ̀kan tó lọ wọ́n ní kùbùrà kùbùrà wọn kọ́ so àwọn obìnrin ó tún máa lọ bẹ tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ wọ́n máa pariwo rẹ̀ lágbájá ni o kò sí wọn orílẹ̀ ọkọ gbé o lágbájá ni o ó fi lé gbogbo obìnrin lé ọkọ tán o. tẹnudá náà fẹ́ fọmọ ayé nìjọba fẹ́ fọmọ ayé sílẹ̀ kí o bí díà. so ẹ gbọ́dọ̀ ronú sí ọ̀rọ̀ yín o èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan tí ó mọ ọmọ máa gbé yàtí ọmọ tìyín tẹ rí lónìí arzikì tìyín nù tẹ ẹ bá sànà tí ó ti da ọmọ yín ọmọ ní ìsìn òun ń dìde ni sẹmọ kí ọmọ tìyín ń dìde dìde ẹni tó ń bá mọ ọmọ rẹ lọ bí eré tọmọ bá fi lè rẹkọ gidi kọ wàláhì kò èmi náà sọ pé ìfẹ́ dé yẹn dáadáa bàbá mi èmi ti gbọ́ báyìí pẹ̀lú tọ ẹlòmíràn sọ pé àwọn òbí òun òkun náà sílẹ̀ ẹ̀kọ́ tó dáa lórí ọ̀dọ̀ wa wa ẹ fi àwọn ọmọ yín sílẹ̀ ẹ̀kọ́ tó dáa nítorí pé àwọn ni ọ̀pá kù tẹ̀lé ọmọ yín àrísìkì yín kárìsìkì yín ọba àlè wá jẹ́ ńtọ́ da ní ìsìn ẹ̀náwó ẹ̀nára lórí yín da Sandali wọn kàn lé ọkọ ìsìláàmù kan máa lánàá wọn ò fi ìsìláàmù yọ ọmọ bẹ orúkọ lásán náà wọn fi lẹ́yìn wọn fi kó àwọn èèyàn lómi ọbẹ igi ya òun náà ká lọ kìnnìkan díìnì kìnnìkan Fatima kìnnìkan ọmọlùmọmì umm, nínà sukùn yẹn ọmọlùmọmì nínà ọmọlùmọmì nínà láàrí ààrí ọmọlùmọmì ìmánu ààrí ìmánu ńgbà dídẹ ẹ máa ẹ máa ṣàkíyèsí dáadáa torí pé àwọn ọmọ yín kí ni wọn ọ̀pá kù tẹ̀lé ẹyin ni wọn kọ́má jẹ́ pé èèyàn fúnra ara rẹ̀ eŋti ọba jèrè rẹ̀ fúnra ara rẹ̀ lọ́sọ̀dì tí ò lérè nù ọlọ́dà kò má ti kí abúlé síra wa ẹ má gbé ọmọ yín lọ bá aládàádáálẹ̀ ẹ má gbé ọmọ yín lọ bá ẹni títí ẹ ti ta nítorí pé ẹni títí ẹ ti ta bí òsè bá ti ń jẹ́ ní ọmọ wa al ibn Iyaw rahimahullah ó ní idha ra'ayta mubtadi'an fi tariqin tó o bá rí aládàádáálẹ̀ tí ń bá ọ̀nà kan bọ̀ fọkùn fi tọrí kìnnì àkàr ọ̀nà míì ní kí wọ́n gbà ẹ wo bí tó léde o tá a gbọ́dọ̀ kí ìsara tó alágàdá lẹ̀ ń bá bí bọ̀ ìwọ náà ń sin bọ̀ lágbọ́n bẹ̀ yẹra sọ́nà sọ́nà sọ́nà kejì odi kejì ní kọ́ bọ́ sí. wàlá yorùfà lè sọ àfihàn bíbí dàtí ilàlọ́hì amẹ́lì ó nítorí kò sí iṣẹ́ kàtà alágàdá lè ṣe tí àwọn mọ̀lẹ́kọ̀ gbèsè yẹn lọ sọ́dọ̀ lọ. wàmẹ́n àánà sọ àfihàn bíbí dàtí ẹnikẹ́ni tó bá ran aládàádáálẹ̀ lọ́wọ́ faqad a'ana ala hadmil islam ẹ ti ṣe ìrànlọ́wọ́ lórí àti wó islam ẹ máa mọ ọmọ yín lọ sílé ẹ̀kọ́ àwọn aládàádáálẹ̀ ẹ̀yin gan lẹ́ ń bí islam ó ṣe wó nítorí pé àwọn ọmọ yìí náà yọ padà di bàbá tán bá fi lè rọ lórí ẹ tí ó tún máa ẹ táwọn náà bá ajẹ́pẹ́ yìí náà ti ṣèrànlọ́wọ́ láti wó islam ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere ní hadal ilmudi ẹ̀sìn ní ìmà tọ́ndùrù amẹ́ta ọ̀kọ́dún náà dì náà ẹ wá sàkíyèsí o sálẹ̀ ń kọ́ ẹ̀sìn yín lọ́dọ̀ rẹ̀ ọwọ́ sálẹ̀ ń gbẹ̀sìn sọ́dọ̀ àwọn aládàádáalẹ̀ abẹ́ni tí èsì aládàádáalẹ̀ agbọ́dọ̀ sàkíyèsí eléyìí nítorí pé islam ti agbọ́dọ̀ sọ ilé ayé yìí báyìí bó o ṣe tọ́lọ́ bó o ṣe tọ́lọ́ wàá rí ọlọ́run bó fún ẹni tó fẹ́ àtẹ̀ntì ọ̀fẹ́ láyé ṣùgbọ́n àlùkìyàmọ́ ọlọ́run bá fi fẹ́ nìkankan àfẹ́ni tó bá fẹ́ ìdínú a fi gbọ́dọ̀ tá àsálà fáwọn ọmọ wa a gbọ́dọ̀ wa a gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìwà àgbàlagbà náà kẹ́kọ̀ọ́ kọ́ lọ́dọ̀ ó dàbí ìgbà tí yẹn ti dẹ tàkúté kalẹ̀ wọ́n náà wà lọ gbẹ́sẹ̀ ó gbé bọ́ọ̀nù rẹ̀ tiẹ̀ bọ́ọ̀nù. bákan náà ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ rẹ̀ òun náà ní pé kó ṣọ́ra fún wa ìlẹ́kọ̀ọ́ sáwọn olùkọ́ rẹ̀ má hùwà ìlẹ́kọ̀ọ́ sólùkọ́ bá kan tí wò pé wà yóò káàtó máa fún máa fún tí máa bọ ká má ṣe jẹ́ ẹni tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láì dáká tólùkọ́ rẹ̀ bá ṣe nǹkan kan wàá wá excuse fún un torí pẹ̀lú excuse tí wọ́n wá fún yín kò ní jẹ́ kí dáadáa tó rí gbà lọ́dọ̀ rẹ̀ kọ́ bàjẹ́ ara rẹ̀ ni kọ́ máa bá wí èyí ìgbọ́n débi pé màtúmàtí bàbá yìí ṣe ni tó bá ké mo ti gbá débẹ̀ kọ́ bá yé mi náà eléyìí ni ó sọ ọkàn rẹ̀ tí ò ní jẹ́ kó máa kórìíra ẹni tí ó yẹ kórìíra òní ó sì ṣe wọn náà láǹfààní nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ tí wọn náà tó padà wá dẹni tí ọlọ́run ọba padà sí láǹfààní pẹ̀lú ìmọ̀ rẹ̀ wọ́n ní tó o bá ti lè ṣe sùúrù fọlùkọ́ rẹ̀ àyèmọ̀kan rẹ̀ lọ́ọ́ máa gbé ká o. اصبر لدائك إن جفوت طبيبه واصبر لجهلك إن جفوت معلمه tó o bá ti lè ṣe dáadáa sẹ́ni tó fẹ́ tọ́jú rẹ lórí àárẹ̀ tí ń ṣe ọ́ ajẹ́kọ́ máa gbá àárẹ̀ rẹ káyé ni tó o bá ti lè ṣe sùúrù kó o ṣe dáadáa sólùkọ́ tí Sufyan ibn Uyayna rahimahullah wọ́n mà sọ fún wọn ní inna qawman ya'tunaka min aqtaril ard àwọn èèyàn kan máa wá bọ̀ láti gbogbo àwọn ìlú tó dínà tó dínà tó dínà láti wá kọ́ mà lọ́dọ̀ rẹ̀ taqdabu alayhim wọ́n sì fura pọ̀ máa bínú sáwọn wọ́n lọ́ọ́ máa bínú pọ̀ èèyàn wá láti Iraq ẹlòmíì wá láti Sham ẹlòmíì wá láti Medina ẹlòmíì wá láti Misr wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sufyan ibn Uyayna àwọn ẹni tí wọ́n á táwọn ti sọ wọ́n ní àwọn ẹni tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ ń bínú wọ́n máa bínú kó wọ́n máa bínú sáwọn yóò ṣe kó an yadhhabu aw yatruku ó ṣe é ṣe kí wọ́n padà fi ọ́lẹ̀ kí wọ́n má wàá mà lọ́dọ̀ rẹ̀ wọn à ń tàgùn mu ni wọ́n rò pé olùkọ́ sọ pé sáà ń tàgùn mu ni à tàgùn mu tó bá wù ọkọ ọkọ tó bá sì wọ má kọ lọ kọ́ńbò mi wọ́n sọ fún Sufyan pé wọ́n lè pa ọ́ tí o wọ́n lọ́ọ́ máa bínú pàkọ́ Sufyan wa sọ fẹ́ni tó sọ̀rọ̀ yìí fún hum hamqa ó lé òpònú ni wọn hom hamqa idan mẹsìlẹ ó ní tí wọn bá fi lè lọ tán pa mí tí wọn láwọn ọkọ mà lọ́dọ̀ mi ma àwọn náà dòpònú bíi tiẹ̀ nù tẹmọ títò fi dòpònú kò lọ wá jíṣẹ́ òpònú lọ wá jíṣẹ́ tí wọn ń sọ torí ẹjẹ nìkan bá ń sọ̀rọ̀ wèrè má lọ jíṣẹ́ rẹ fẹ́ni tí wọn sọ sí o torí pé wọn là kọ́kọ́ a àwọn olùmọ̀ ń gbọ́ ọ̀pọ̀ wọn òpònú ni wọn bí wọn bá sá lọ ajẹ́pọ̀ àwọn náà dòkònú bíi jẹ́ nu. ó ní ìntọ́rọ́kù máa yan fáwọn lè so ìkólókè tí wọn bá fi tí ó ṣe wọn láǹfààní sílẹ̀ nítorí pé wàá mi ọ̀dà pé wàá mi wọn wá gbà ní àbí màmí èmi náà mọ̀ pé wàá mi ọ̀dà wọn wá fi tí ó ṣe wọn láǹfààní lẹ̀ nítorí wàá fi tí ọ̀dà àjọpọ̀ kò ní wọn bí jẹ́ eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe sùúrù fẹ́ni tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọ tí ń báyìí ọlọ́mọ tí ń ṣe òun ẹni tó rẹ́rìn sùn ó lè jẹ́ pé bànújẹ́ ní òjì ẹni tó sì jẹ́ pé bànújẹ́ ló bá sùn ó lè jẹ́ ẹ̀rìn ní òjì bílẹ̀ ayé wa ti rí mi kí sì ṣe dáadáa kí kálukú ọmọ àti òfin ọpẹ́ kí ni ń ṣe òun so ìwọ lọ́mọ wa lọ́mọ agbègbè ah, ó lè jẹ́ pé nǹkan kan lọ́ba àwọn ọlọ́kàn jẹ́ o ó lè jẹ́ pé kínní kan ah olùkọ́ mi ọlọ́run ní jẹ́ ráì dá o ọlọ́run ní jẹ́ ká ráì dá o ẹ̀rí kó náà ti mà pé ọmọ yìí ní fura ah kò sábúrú ẹ sá ti máa bá aládùn àkó sábúrú ẹ̀hẹ́n àmọ́ wọn náà wọ́n kàn ṣèṣe pé ẹ̀ bó ní ṣe rí lọ́la gbọ́dọ̀ ni bàbá rẹ́rìn sí mi lánàá wọ́n fàdúró lónìí kí ló dé ah mẹ́wàá ń dè kálukú lọ́mọ tó ń

ẹni tí ń wá má kì í yó gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ń wówó ètè yó èèyàn máa wá mà ní láti ìgbà tí wọ́n ti bí wa títí tá a fi wọ sàárè láti ìgbà tí wọ́n ti bí wa títí tá a fi wọ sàárè ó sì ṣeṣe nínú gbèsè ayé kó jẹ́ pé ńgbà kan aráyè láti wá mà ẹ jẹ́ ká lo àsìkò yẹn dáadáa nítorí pé lẹ́yìn ríráyè àìrójú àìráyè ni máa tẹ̀ kéèyàn lo àsìkò rẹ̀ dáadáa ìní máa jẹ́ kí màá pọ̀ lọ́dún yẹn èèyàn gbọ́dọ̀ jẹ́ ó sùn Umar radiyallahu anhu ó ní tafaqahu qabla an tusawwadu ẹ wá ìmà síwájú kẹ́ ẹ tó dolórí ẹ wá ìmà kan tó sọ yín dolórí torí jẹ́ ẹ bá ti dolórí ẹ̀ nílé fọ́ màmá síbẹ̀yìn náà mà ní ìgbé lápẹ̀júwe ẹ̀yin wà níbi tẹ̀sí ń kẹ́kọ̀ọ́ ẹ wá rí pé nìkan nínú ẹni tẹ́ǹjọ́ ń kẹ́kọ̀ọ́ má jì lọ ẹ wá jọjọ́ kan náà ìdálẹ̀ lẹ́wà ẹ rí pé gbé tìrà lọ́ba ẹ máa kọ́ gbogbo tẹ́ ẹ mà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì wá délé ọlọ́run ọba bá ran ọba ran gbogbo yín lọ́wọ́ ẹni tí màá wá kí ó lọ́dọ̀ o ọba dẹni tí wọ́n sọ di ìmáàmù ní ńlá wọ́n tún sọ di mọ́fì tí gbogbo èèyàn ń gbé ìbéèrè lọ́ba ó sì bí mò ń títú ó sì pé lẹ́gbẹ̀ẹ́ òun lọ ìlú kan náà lẹ́tún jọ wà. ó sì ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó padà délé pé máa kọ́mọ yìí lọ́dọ̀ yín ṣé lẹ́yìn gbogbo orin tọ́lọ̀ wọn àṣẹ iṣẹ́ rò pé yóò tún padà lọ kọ́ mọ́ láìláì kò ní padà mọ́ kódà gan kò ní í fẹ́ kàkún tán rẹ̀ wípé ẹ̀ ń bẹ́ẹ̀ nu ẹni tọ́kọ̀ rí yọkàn máa ṣèṣe pé àjọkẹ́kọ̀ọ́ lù kàn náà rí tòǹtòrí ẹ̀ àsìkò yìí bẹ́ẹ̀ sì di nǹkan kan lábàbàrà tẹ̀sí rẹ́ni tó lè kọ́ yín ẹ̀kọ́ dáadáa nítorí tẹ́ bá ti do lórí ẹ̀ní lè kọ́ ma. ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ lè máàmù lè máàmù wọn ò má kí ó. ní ti ń ṣẹlẹ̀ nu wọ́n hàn sí gbogbo aláwùjọ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ pè láàfà àfà àfà àfà wọn ò má kí ó. àwọn náà sì mà nínú ara wọn fáwọn ọ̀ma ṣùgbọ́n kọ̀ rọrùn pé kọ́ wá kọ́ mọ́. àyàfẹ́ni tó lọ́wọ́ bá tó bá sàánù tí èsì ilé ayé lòún fi síwájú ẹni tó bá fi ilé ayé síwájú kò ní lè kọ́ kankan mọ́. sẹ́dà yìí ni wọ́n á mọ gbẹ́sẹ̀ lọ bá ta ni. ní ti gbogbo àwọn lè má mú àtàwọn àfáàyàn bá kánò ní. àyà kú pẹ̀lú àìmọ̀kan wa ni. nítorí ẹ̀yin èèyàn náà ni ẹ̀yin ló ń sọnù ẹ̀yin ló ń sọnù tí ẹ̀dín wọn wá kọ́kí o. torí ńgbà tó bá gbé tíra lọ sí máa ń lọ tó dé ah bàbá yìí máa kí lè lọ sí èyí dàgbà jùmọ̀ lọ sẹ́mi kẹ́ni tọ́lọ̀ ń sànù èyí dàgbà jùmọ̀ lọ ẹni tọ́lọ̀ ń sànù àwùjọ wa yí padà wọ́n mọ̀ á pé àtẹ̀yìn dàgbà jùmọ̀ lọ àjẹlẹ̀ òtútù kí o má lọ́dọ̀ bàbá yìí bẹ́ẹ̀ kí lọ lọ kọ́ kí o yìí kí ló dé ẹ̀yin àfa àwa àgbà bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́yìn màmí àgbà ẹ̀rí pé gbogbo àwọn ẹni tí ọ̀fẹ́ máa wá wọ́n bẹ̀rẹ̀ sí ni wá mọ́ ṣùgbọ́n ńgbà tẹ́yìn tó ti fi so lórí tẹ́ ẹ̀ máa ń kankan tẹ́ ẹ wá gùn lórí pé wọ́n ti ń pè yín lólórí tẹ́ ni pé gbogbo àwọn ọmọ kéékèèké náà ń kọ́ táwọn náà bá ti débì ni ah ọlọ́mọdé bàbá ti ṣàdúrà fún táwọn lọ bàbá sọ pé látòní lọ ìwọ máa kọ́ ni òtún ní tẹ́tírà síwájú ẹ̀ nìkan mọ́ ẹ bàbá yẹn ṣe pè fún ọ̀nsán torí pé ìmọ̀ àwọn èèyàn tán wọ́n yẹn kọ́ tán tó bá sọ kọ́dọ̀ nìkan ni wọ́n ti kọ́ gbogbo mà irọ́ ni torí ẹnìkan ọ̀ma gbogbo mà bóòlù ló ti wá fẹ́ jẹ́ kùn lọ́kọ̀ ní gbogbo mà torí ẹ ẹkọ́ ìmọ̀ kún tó ṣe yín lólórí nítorí tó bá ti do lórí tó ní lè kọ́ màmá ìgbéraga ni ó bẹ̀rẹ̀ fọ́pọ̀lọpọ̀ àfẹnutọ́lọ́mbà sàánù ní ìsìn náà sọ pé gbogbo lè má mú olùkà afẹ́sẹ̀ kọ́ọ̀sì fún yín kọ́ọ̀sì tá a fẹ́ ṣe fún yín ni lórí kíké Suratul Fatiha ẹ dákun lè má mú mélòó lẹ́rù pé ọ̀dà mi abẹ́rẹ́ ti ẹ̀ gbọ́ àwọn ọmọ yìí wọ́n ní àyàkáyà Fatiha Fatiha ń sálẹ̀ fẹ́ o bẹ́ẹ̀ wá sí kọ́ọ̀sì fún wa lórí ẹ̀ ọlọ́mọdé Fatiha sọ pé ìdí ń jẹ́ àwọn gan-an làwọn ti ń kà láì jẹ́ pé wọ́n á lè mú fáwọn ẹ̀ mọ́ Fatiha kì àdánù gbogbo sọ láti tẹ̀sí ẹ wá kọ kọ́ọ̀sì ni ẹ tún gbẹ́bù á tún kọ́ ẹrù tíra fún yín ọ̀nà bẹ́ẹ̀ bá fún wa tíra ni ẹ bù wá tíra. ọ̀dà abẹ́sẹ̀ kọ́ọ̀sì fún yín nípa sùjúdù sáwù lè má mú mélòó lẹ́rù pé ọ̀dà o àkọ̀wìlì bá dìde fún wa di táàmù akẹ́kọ̀ọ́ rẹ̀ eléjìmọ̀ ẹ kọ́ mà fún o tó sẹ́yìn lọ lórí sọ́mà fi ọ́ sọ lórí òní lè kọ́ màmá ẹ̀yà àfẹnitọ́lọ́ ń bá tààmù fọ́dà ẹni tọ́lọ̀ ń sànú mi ìgbà tí ń bá ń lọ kọ́ mà yóò gbé sábẹ́ àbá yóò gbé síra rẹ̀ sábẹ́ agbádá ni káwọn èèyàn má bàa máa ti ń lọ sí i sẹ́ẹ̀tì máa fi bó ṣe gbé síra pamọ́ lọ́wọ́ gbé mà rẹ̀ pamọ́ ọ̀gbọ́dọ̀ gbé pamọ́ wa gbé ló fi jẹ́ pé àwọn Haúsá dáa tù wá lọ fíwfíw lágbọ́n bí wọ́n dáa tù lọ kọjá sísọ kò síbi ẹnìkan bó ṣe máa sọ kó ní màtó ní àwùjọ kí ló ṣe ọmọ yorùbá tí gbéraga ba iye wọn jẹ òdó ti pọ̀ jù láwùjọ yorùbá ń pàjọ yìí ẹ̀tàjẹ́ ti pọ̀ bàjẹ́ kódà àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ láàrin haúsá ó yẹ tẹ́gbẹ́ àwọn tọ̀ríkọ̀ láàrin yorùbá tọ́lá àwọn tí ń ṣe tọ̀ríkọ̀ láàrin haúsá ọ̀dọ́ wọn gan-an lọ́pọ̀lọpọ̀ ti kọ́ mà nílẹ̀ haúsá àwọn ni wọ́n mójútó tíráàtì tí wọ́n ń kọ́ tí wọ́n ń kọ́ yẹn nílẹ̀ yorùbá ń bì òdo lórí òdo náà gbogbo ẹ̀ irú òdo tí wọ́n ń wọn kọ́ mọ́ sí ẹ̀yìn tẹ̀ǹtẹ̀lẹ̀ kọ́mọ kagidi harika kọ́mọ mankankan kọ́mọ tara rẹ jẹ torí kò ti dárò gbàtí ẹwùrẹ́ ọ̀wọ́lẹ̀ ọ̀wọ́n àwọn kò ti dọ̀lùmọ̀ olódò burúkú ọgbọ́dọ̀ wá náà torí pé àrùn tí ń sogódì lọ́fẹ́ máa sọ ọdún báyìí ní tí ń ṣe gbogbo èèyàn láwùjọ Yorùbá tí wọn fi pẹ́pẹ́ sí Islam ó ti fẹ́ máa sàwọn ọmọ tí ń tẹ̀lé súnà báyìí bákan máa pé lágbájá kódà lágbájá dáa lágbájá ó ṣe kínní lágbájá ó ṣe kínní ẹ ti máa kankan nípa Islam tẹ́lẹ̀ ìlú wa ń pè ní mà tọ́n bá ti kò rẹ́jẹ lórí òkú ìgbà tí ó yọ sí ọjọ́ ti lọ́mọ ọlọ́ ó rí pọpọlọ rẹ kàn gbé màmá ọkàn máa sá mi nì torí délé anfàsì kò yí pé gbogbo àwọn ẹni tí wọ́n pẹpẹ sí Islam láwùjọ Yorùbá ẹrẹra yín lẹ kọ mà ẹrẹra yín lẹ kọ mà ẹ̀tànjẹ ti pọ̀jù fún yín láwùjọ yìí ẹ̀tànjẹ lásán lásán ẹrẹra yín lẹ kọ mà ìbàjẹ́ ètè ti pọ̀ fún yín bàjẹ́ yìí ẹ kíni wí kíni sọ ìmà ni sọ ẹ̀yin ọmọ ẹ dá mà ẹ má ẹ dá mà ẹ wá kọ́ wọn. káma tara wa jẹun àsìkò rẹ ti tó ó ti tó kíkà mu wá sópin ká wá mà nípa ẹ̀sìn wa ẹ̀sìn tiwa lélẹ́yìí tá a bá mà parí àlèsìn lọ tá a bá sì má bá sì sin lọ kó làásì fẹ́ wà lẹ́nu. ní àwùjọ haúsá àwọn Baba Baba tí wọn kọ́ kí ó máa jó omi wà tó fi lẹ́sìn àsùbà tó bá jókòó báyìí kò ní dìde lọ jẹun àsùbà àbí lẹ́yìn aago mẹ́wàá bẹ́lẹ̀ ti ń wọlé ti ń gba kí ó tọ́ba lọlẹ̀ ẹlòmínà tún gba tiẹ̀ ẹlòmínà tún gba tiẹ̀ ẹlòmínà tún gba tiẹ̀ ẹlòmínà tún gba tiẹ̀ kó tó di fóun ọwọ́ yìí ṣé ọwọ́ abẹ́ láwùjọ Yorùbá yìí ẹlòmíì bá wá gbọ̀n fẹ́ máa gba kí ó gan ó lè lọ kó àwọn tíra tó fi máa dá wákà lóde wá tọ́ba kọ́ nípa tọ̀hìn kọ́ nípa fíkì kò bá ní wá mọ́ nítorí fẹ́ kẹ́ kó ní dálíà màkàmà àríyé dùrẹ́ẹ́lì gbogbo àwọn tíra tí olùtọ́ sí kankan láti tọ́ táwọn bàbá bàbá yín náà ti kà tí wọ́n fi sí lọ́ọ̀nì ebi rọ́nà ni so tẹ́lá ní kọ́kọ́ mà tí ọ̀sọ́ dolùmà yóò lọ wọ́n fẹ́ kọ́ ẹjọ́ fún ma pa owó lóde ìníwà gbogbo ẹ̀ náà from owó to owó gbogbo owó náà la fojú sùn agbọ́dọ̀ kí ẹ̀sìn tiwa lélẹ̀ tá a bá máa ń parẹ́ kò sí bá a ti lè ṣe tá a fi wá rí ilé ọ̀la wọ̀ torí ẹ̀ àwa náà láwùjọ Yorùbá ẹ̀jẹ̀ àjọ jẹ́ pé ìmàlà ń wá kì í sowó ẹlòmíì ó pè nínú àìlẹ́kọ̀ọ́ ẹjọ́ sá mo ti sẹ́ndì mẹ́sẹ̀gì kan kí ló ń bẹ́ẹ̀ ẹ mo sọ pé mo fẹ́ fẹ́yàwó ọlọ́wọ́n bó jẹ́ oríyàwó rẹ̀ yóò ti fàlùbáràkà títọ́ bá fẹ́ẹ́ ẹ tí mo sọ ni pé financial ah financial kí ni kéwù là wà tí nǹkan ọba yí ọnu pé kò béèrè àmọ́ pé financial kí ni àwọn olówó lẹ́rọ ọba nínú àìlẹ́kọ̀ọ́ nù yóò bá àwọn ọgbà wípé léyìí kí ó lọ́ kọ́ nígbà tó lọ Saudi ìmà owó wà ní ti orí wọn nù nínú àìlẹ́kọ̀ọ́ nù nínú àìlẹ́kọ̀ọ́ nù wọ́n wá ara àta yọọ máa sara àti aláǹfààní àwọn wàá jókòó tójú kan náà bíi mọ́tò tirẹ́là tó takú tí ò ṣe wọ́ àwọn ò ní kọ́mọ̀ tẹ́ẹ̀bà rí wọn wo ni wọ́n wá tọrọ. a'udhu billahi minash shaitani rajim sọ́dà ní òkùnkùn dání kódà nílẹ̀ haúsá àwọn haúsá ọmọ wa wọn mọ̀ wá gba tí ó lọ́dún yìí tí yorùbá bá wà wọlé ọ̀ tọrọ owó yìí <laughs> àwọn èèyàn tẹ rí ìkílẹ̀ rò pa àwọn àti ah, ẹ tọ́ba kálukú wa lọ́ba wa owó lè fi wá béèrè. la ilaha illallah yorùbá wíyà tí ti jẹ́ àwọn ò ní kọ́mà nípa ẹ̀ àwọn ò ní béèrè nípa ẹ̀ ọkàn lè máa sọ pé eh, ọlọ́run kò rí ti ìyá rẹ ọ̀rẹ́ ni wá kí n tún wà nìkì kí ni kí ni àwọn haúsá ìkílẹ̀ àwọn wa wa ìmọ̀ làwọn wa kọ́ yorùbá kọ́ polówó polówó làwọn wá sí wọn tòtò ti yẹ bẹ́ẹ̀ wàhálà ẹ̀ tìrì pé yàtọ̀ hàn láàrin wa àtàwọn tí a pè láwùsá yìí báyìí ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọjà àwọn lógun kọ́dà haúsá tó mọ̀ pé olówó torí pé ń kọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ ó lè wá gba kí ó bóyá pé ní gbogbo bútu rẹ̀ ó ti di iṣu síbẹ̀ yóò sì ti já wọnú lé tẹ́yìn òní mà kó ti já iṣu wọnú lé yín táwọn ọmọ ti kó wọlé nígbà tó bá gba tí ó tọ́tọ́ bá lọ tán lọ́mọ kẹ́ nìkan mọ̀ kó sùn wá bóyá bàbá tó bá gba tí òun láyé láyé ẹ sọ fún fáàmì ẹjọ ẹja parakẹ tó kó wọlé bí owó bí owó ní ṣe yorùbá ìmọ̀ ẹ̀sìn kínní ìdí ń dà wá láàmú ní yorùbá lẹ́gùn ọ̀pọ̀ ìdínú tó ti fi jẹ́ pé ẹ̀sìn jẹ́ ráàyè gidigidi láwùjọ yorùbá yìí torí àwọn ẹ̀sìn máa pé gbogbo yín náà ẹ̀ kúkú máa ń gbà ẹ̀sìn ẹni tó fẹ́ parọ́ fún yín yóò rọ ọlọ́run bàjẹ́ àmọ́ àwùjọ tẹ́sí wá mà ẹni tó parọ́ gan yóò ronú lẹ́mẹ̀wá pé a ah, irú àwọn alágbádá ń bẹ́ ń kálẹ̀ ìtàmẹ́dógún á sọ ilé ìdíjọ́ mi ẹnikẹ́ rọ́tà fẹ́ sọ bàálù rẹ̀ kalẹ̀ ẹ̀jẹ̀ ajé òdíjọ́ mi à ń bùkátà láti wá mà láwùjọ Yorùbá yìí à ń bùkátà láti wá mà torí tá à ń bá ń wá mà aburú dínkù láwùjọ wa ìmá máa jẹ́ káburú dínkù láwùjọ ni ní ìparí ó di ọwọ́ ọmọ tí ń wá mọ̀ nínú ẹ̀kọ́ tó yẹ kó fi kún ọ̀rọ̀ rẹ̀ kó dínà sí ẹsẹ̀ ẹsẹ̀ jẹ́ kéje ká ní mà gbogbo ẹni tó bá sì ń wá mà tó bá fi ká máa sẹ́ lọ́n tó bá fi kún ọ̀rọ̀ rẹ̀ aláìlẹ́kọ̀ọ́ tó tó kò sí. ìwọ ní ìsìn wọ́n lọ ń kọ́ nípa ọlọ́run sọ ń kọ́ nípa anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ ìbẹ̀rù ọlọ́run sí lọ́rọ̀ rẹ̀ bí ká parọ́ bí ká lu jìbìtì bíi kásẹ̀ zina iná ní ọ̀rọ̀ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀ oníráyè tó kù sí ọ̀la torí ìmọ̀tẹ́rì yẹn ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ sì jókòó lára ẹni tí ń sẹ́lọ̀ gbogbo àlà ń sẹ́lọ̀ ṣùgbọ́n tí ìwọ bá ń wá mà ọ́ máa gbìyànjú láti kíyèsí ìwà rẹ̀ ọ́ máa sapá tẹ̀tẹ̀ láti dènà tẹ̀tẹ̀ nítorí kí màá rẹ kó lè bá a bọ̀ kalẹ̀ nítorí kí àwọn ọ̀tún ọ̀tún ọ̀tún àgbọ́yé nípa ẹ̀sìn kó lè bá a máa pọ́nrọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn sísọ wá jìnnà sí kí la fẹ́ gbà wọn náà ni òfin lọ́mí ń dá sí arítẹni máa wí kí ló dé kí ló kàn pẹ̀lú àwọn èèyàn wọn náà lọ́ọ́ máa rí wọn wọn náà lọ́ọ́ máa máa ní ẹnìkan tó gbé ìlà tó dé ọ̀jọ̀ ẹ̀wú rẹ̀ ẹ̀yìn bàtà tọ́wọ̀ pọ̀jọ̀ ẹ̀wú tọ́wọ̀ kí ló kàn ọ́ agbọ́dọ̀ ṣọ́ra fún ẹ̀gàn òfófó irọ́ pa agbèrè jàmbá jìbìtì kéta kẹ́nìmánì tẹ̀m̀bẹ̀lẹ̀kún gbogbo àwọn aburúkú wà sílẹ̀ ìwòkuwò ìsọkúsọ ìṣekúṣe wà sílẹ̀. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní látàrí kólọ̀ǹkì ó iná ní ti ń ra àwọn ọmọ tí ń bá ṣe dìnnà. ẹ dákun sí ìsìláàmù náà wọ́n bí ẹ̀sẹ̀ mọ̀álẹ̀ máa kó àwọn ọmọ ẹjọ́ bá nàkún bí nàkún sí nàkún tó ń kọ́ wọn ó sì ń kó àwọn ọmọ lóyún lọ́kọ̀ wàláhi mùsíbà àwa ni kí ló dé táwọn màmá màmá bàbá bàbá ò rìlíìsì ọmọ tiwọn ṣé ká àwọn náà lè jókòó ẹrú níbi ìtàwọn eléyìí wọn ti kò lè rọrùn wa yu'allimukumullah ọlọ́ni ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ọ̀ máa fi màmá yín àwọn olùmọ̀ pé inú sábàbí tí máa fi ní ni bẹ̀rù ọlọ́run torí àyà nínú wọn ni abdullahi bin mas'ud radiyallahu anhu ẹ̀yin ẹ fi páyọ̀ ọlọ́run sọ̀rọ̀ yín kẹ́ ẹ máa wá wá mọ̀ ọlọ́run ó sì lẹ́kùn mà fún yín ni. bákan náà èèyàn lè máa èèyàn lè máa

yọ wà ní wọ́n máa mi máa kà ń sùn máa kà ń sùn ó ní máa kà ní máa kà ní máa kà níjọ́ kan ní ṣáfì wa sọ yìí pé yá ṣáfì rí inni ọrọ anallah qad alqa ala qalbika nuura fala tutfi'uhu bi dhulmati al-ma'siya ìwọ ṣáfì rí mo rí i pé ọlọ́run ọba ti fi ìmọ́lẹ̀ ó ti sí ọlọ́kan má fi òkùnkùn ṣiṣẹ́ lọ má fi pa ìmọ́lẹ̀ yìí rẹ̀ àwọn bàbá tí èso ń ké ta nìyẹn o wọ́n rí i pé ọlọ́run sóore fọ́mọ yìí ọlọ́run bùn lẹ́bùn fún òṣèké ta rẹ̀ ọlọ́run ọba fi ìmọ́lẹ̀ ìmàṣẹ ọlọ́kàn má fi ẹ̀ṣẹ̀ má fi pa ìmọ́lẹ̀ yìí rẹ̀ bẹ́ẹ̀ ni tí àwa náà bá ṣe alábòsí tí máa fi lè ń kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ a lè mẹ́ńṣàn àwọn ọmọ tó jẹ́ pé afurasí pé Ọba ṣàánú wọn pẹ̀lú kó fi ìmọ́lẹ̀ mà sí wọn lọ́kàn wàláì tẹ̀ bá ń kọ́ ọmọ mẹ́ta ẹ̀ rẹ̀ nìkan bẹ́ẹ̀ náà sẹ́yìn bá wá sí ń ẹ̀yin lẹ́ẹ̀rí ọmọ lẹ́tọ́jú rẹ̀ lẹ́ẹ̀rí lẹ́tọ́jú rẹ̀ lẹ́ẹ̀rí lẹ́tọ́jú rẹ̀ tọ́lọ́wọ́n bó ti sọ̀dọ̀ ẹni ńlá dì mọ́ àmọ́ tí bá ń dà yín láàmú ẹ máa wá ẹ máa bínú ẹ máa kórìíra rẹ̀ ẹ máa bínú rẹ̀ tọ́ pé ń ọba yá yọ sùn kò ní lè ma òun ò sì máa ń tẹ́ rí ọ wá lè yẹn bọ́yá nìkan nu ẹni tọ́lọ̀ ọba ọba sì lò ní láti tan ìmọ́lẹ̀ Islam abìkan lọ́jọ́ torí ẹ àwọn olùkọ́ torí kẹsẹ̀ kì í jẹ́ kí ìmọ̀ kò dúró lára yìí lẹ́yìn tí ìmáàmù Ṣáfi'í tó gbọ́ ọ̀rọ̀ o Málìkì ó kó Madina lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ tán lọ́dọ̀ rẹ̀ wá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Wàkíyà Ṣáfi'í jẹ́ni tó lọ́wọ́ bá fún ọpọlọ tó gbogbo tó bá fẹ́ ọha ọ̀hà náà nírọ̀ o tó bá ti kẹ́kọ̀ọ́ ojúmọ́ tó a ti kẹ́kọ̀ọ́ tó má kàtá yọ ọ̀hà ọwọ́ apàdà alé ìgbà tó padà alé òun padà sílé lọ́jọ́ kan lẹ́yìn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ ọwọ́ arọ ọmọge kan ti lọ lọ́nà ọkàn sọ òun ha òun ò ha lónìí ṣé wọ́n mọ ètò ti wò lónìí àwòfọ́ lójú tí ìbá ẹ̀kọ́ lọ ń sàánú pé kójú ọmọ ti fọ́ láwọn àwùjọ tiwa wọn yìí tọ́ pé gbogbo nǹkan ti dàrú kódà wọ́n wo àwọn ètí ń bẹ lábẹ́ aṣọ tán wọṣọ tán wọṣọ tán tún ń wo ètí ò sí nǹkan kan lára rẹ̀ táàbà ti sọ̀rọ̀ ní ìsìn wọn ni talabatul ilm wala talabatul Eh, wọn lọ akẹ́kọ̀ọ́ là abẹ́ni tí wọ́n á fìdí nàka yìí. ẹ wá wo kan ẹ irú aṣọ wo làwọn tiẹ̀ ń wọ̀ gánà gbé ọwọ́ àpọ̀yìn nìkan aṣọ kan fọ pọ̀ aṣọ lambulambu tóòfì lè dá kankan mà sọ́kan ọkàn wo àpọ̀yìn sí rẹ ni ó ti wá padà sílé kí oúnjẹ kejì lọ́dọ̀ olùkọ́ rẹ̀ pé tọ́ nǹkan ṣẹlẹ̀ lánàá o èrì kí ó há o bàbá wa fi léèrè kí ló dé kí ló ṣẹlẹ̀ ńgbà tẹ̀ ń lọlé ó ní ẹ ọmọge kan kọjá ń wá wo àkọyìnsí rẹ̀ ọ̀ọ́ ó ní tó ṣẹlẹ̀ náà nù tó ṣẹlẹ̀ ojú nǹkan jù bá lọ ẹ má wulẹ̀ wá lọ síbòmí ẹ ń wo nǹkan ní òsì kẹrí kí ó há ṣáfìrí wa kéléwì. شكوت إلى وكيع سوء حفظي فأرشدني إلى ترك المعاصي وأوصاني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي قل ما في جص وقيع أي ركي وهامي أو في مما نلوسيدي كن قايسة ọwọ gbọkàn wu ẹnìkan bá nú aṣọ lambulambu wọn ni kó tó pẹsẹ tí ẹsẹ náà dà láyè sí i wà awsani bi anna al-ilma nur ọwọ́ aṣọ àsọtẹ́lẹ̀ fún mi pé kí n lọ ọmọ pé ìmọ̀lẹ̀ ni ma o. wa nurullahi la yuhda li'asi ìmọ̀lẹ̀ ọlọ́run ọlọ́run ọba kì í gun ẹlẹ́sẹ̀. eléyìí ń bẹnu pa lẹ́kọ̀ọ́ ká ahọ́n wa ká ṣọ́ ẹyinjú wa ká etí wa ìwọ tó ń kẹ́kọ̀ọ́ tó ń gbórin sọ̀kísọ̀kí tí wọ́n náà ń sorí bíi kọ́ọ́lì nítorí kọ́ọ̀lì kọ́ọ̀lì kọ́ọ̀lì olùkẹ́kọ̀ọ́ sọmọ akẹ́kọ̀ọ́ ni àbọ̀ máa kọ́ ntí òjò sórí ibú yóò gbé kiri kẹsẹ tí ẹsẹ bá Kùránì ní gbọ́ ni gbogbo àwọn orin orí ibú yìí náà ni iná ni wọn máa gbọ́ tẹ́lẹ̀ yìí ń kẹ́kọ̀ọ́ ni kọ̀kẹ́kọ̀ọ́ kankan ẹsẹ bí dánilẹ́kọ̀ọ́ ní gbọ́ ni kẹsẹ dánilẹ́kọ̀ọ́ ntí batẹnijẹ ni tẹ́tí bí di ẹni gbọ́ ó ẹ rí i pé yọọ máa wo ìwòkuwò eléyìí ti fọ́ni lójú ìní ọmọ àwò ó ti lọ nǹkan kìí ṣe pé yíyá nǹkan lásán wàhálà ò lè gbọ́ nǹkan kan yìí ò lè gbọ́ nǹkan kan yìí torí pé màtẹ́ wo especially tó bá gbé ma Islam ó máa ń sábà ní í ṣe pẹ̀lú ọpọlọ mọ́kàn ó máa ń sábà ní í ṣe má ọpọlọ àtọ́kà tí nǹkan kan bá ti lè disturb ọ̀kan nínú méjèèjì ìmọ̀tọ́ ọmọ yọ̀ọ́ dàbí ìgbà tí èèyàn ń pa nǹkan rẹ̀ ni nígbà tí èèyàn ń pa nǹkan rẹ ni torí ẹ̀ tó bá ti fààyè sílẹ̀ fún ìgbọ́kúgbọ̀ ìwòkuwò ìsọkúsọ ìṣekúṣe ìmọ̀ rẹ lè padà dìtàn nítorí pé ìmọ̀lẹ̀ tọ́nà ọba máa bún yẹn tí wọ́n bá ti sọpọ́ bùn yọ ìmọ̀lẹ̀ yẹn ò ní tọ̀sọ̀ ọlọ́run ọba dákun má bàtí wa jẹ́ kálíbà àjẹnitọ́ lẹ́kọ̀ọ́ àti ká fi ẹ̀kọ́ ẹ̀sìn Islam ká fi kọ́ra kò sẹ́ni tó dáa. sẹ́ni tó lọ́nba tún sí gbogbo wa sí ọlọ́run bá wa lọ́wọ́ láti máa fi ń tá ní dáadáa ká máa fi ṣe wà wò ọlọ́run bá wa lọ́wọ́ àwọn àwa bú àwọn àwa tí ọ̀dà ọlọ́run wa ọlọ́run ọba ràn wá lọ́wọ́ má dá wa dára wa torí tó fi lè dá wa dára wa á ṣègbè ọlọ́run kọ́ má ká ọlọ́run bá kó wa ṣe fún wa ọlọ́run bá kó jẹ́ káwa náà ká lè máa ṣe kọjá kí àlékún lọ síwájú ìdàgbàsókè kó bá wa nídìí ẹ̀sìn islam wa dáǹsì kọlọ wọn bá kó sí ilẹ̀kùn àlùbáríkà fún wa láwọn ìlú wa gbogbo tí ilẹ̀kùn àlùbáríkà náà bá wá sí kọjá kí ìpín àwọn mùsùlùmí kó pọ̀ jọjọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.